الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله باب ملاطفة اليتيم والبنات وسائر الضعفة والمساكين والمنكسرين والإحسان إليهم والشفقة عليهم والتواضع معهم وخفض الجناح لهم قال الله تعالى واخفض جناحك للمؤمنين وقال تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي الآية من دان لقيت واتوت لا tírà fẹ́ ṣe àlàyé fún wa níbí nípa sísàánú àwọn ọmọ òrukàn àti ṣíṣe dáadáa sáwọn ọmọbìnrin àti gbogbo àwọn ọ̀lẹ àtàwọn aláìní àti gbogbo àwọn ẹni tó ṣe é pé. rírọ́ ni wọ́n wà àti ti ṣe dáadáa sí wọn. àti kíkàánú wọn títẹríba nínú bíbá wọn lò pọ̀ àti rírọ ẹ̀yà pẹ́ ẹni fún wa. kò sígbà bí ṣùgbọ́n pé ọmọ òrukàn ń bùkátà ẹni tí ó sànù rẹ̀ ṣe pé ó ti lẹ́ ìgbà tó ń ti ṣàfẹ́kù bàbá rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná ẹ̀ ní ọmọ òrukàn tó ṣe é pé báwọn ẹlẹ́yìn bá ń rẹ́rìn àwọn ilé rẹ́rìn táláyọ̀ bá ń yọ̀ wọ́n à nílé yọ̀ pàtó ikú ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọn inú ìbànújẹ́ náà máa wà. nítorí tí ọmọ bá ti rántí wípé bàbá tó ti kú òun ní bàbá lẹ́yìn máa ń pa gbogbo èèyàn kò lè pa wọn. bẹ́ẹ̀ náà làwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin lẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọkùnrin wọ́n bùkátà kí wọ́n ṣàánú wa wọ́n bùkátà kí wọ́n sì wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn eléyìí wọ́n dà gẹ́gẹ́ àwọn ọkùnrin gbogbo àwọn èèyàn míì náà tí wọ́n lẹ látàrí kò sí látàrí àìní gbogbo olùwọ́n ń bùkátà àánú wọ́n sì bùkátà kẹ́ni tí ọba máa bá wọn ṣe kọ́ máa ṣe garagara pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn sì máa jẹ ẹni tó ṣe é yóò máa wúra rẹ̀ pé òun tó báyìí ó báyìí lọ lọ́dọ̀ wa torí kọ́ ọmọ bá sàlékún ìbànújẹ́ wọn. ọlọ́run fẹ́ lè dá wa ní waqfid janahaka lil mu'minin. àti eléyìí tí Allahu Rabbul Alamin ti fi ń pa wá. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rẹ̀ yìí apá yín lẹ̀ fáwọn mọ́mìnì ẹgbẹ́ yín. à ń ta pátápátá. à ń fọwọ́ dákàrà àbí ìbánisọ̀rọ̀ àmì gbéraga ni o àmì ìjọra ẹni lójú ni o àmì àìsẹ́nipé ní ní sẹ́ni tá à ń bá sọ̀rọ̀ sẹ́ni tá a dúró díẹ̀ torí ẹ̀ kò sínú ẹ̀kọ́ rárá fún láti máa fọwọ́ báwọn òbí rẹ̀ sọ̀rọ̀ láti máa ta pákáká nígbà tí máa ń báwọn òbí rẹ̀ tí máa ń bá wọn sọ̀rọ̀ àbọ̀ wà wá jù wọn. bí ọbẹ̀ ṣe jẹ́ pé kò sí ní ẹ̀kọ́ náà fún àbúrò kó ṣe bẹ́ẹ̀ sẹ́gbọ́n rẹ̀ fún akẹ́kọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ fólùkọ́ rẹ̀ fún ọmọ iṣẹ́ kó ṣe bẹ́ẹ̀ fọ́gá rẹ̀ fún mùsùlùmí kó ṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n ṣe jàǹdà àkẹ́lẹ́ mọ́mìnì ọlọ́ni ẹ̀rọ ìyapa nílẹ̀ fáwọn mọ́mìnì alimọ́sùlùmí ọ̀kọ́lùmọ́sùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni mùsùlùmí jẹ́ ó tó lè ní pènyàn ló ń gbéraga ó tó nítorí lè mú ni pè yàn ní aláburú èèyàn nígbà tí wọ́n fojú di mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wọ́n lè sọ pé o ṣàfojú di o wúra rẹ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ takọ̀rọ̀ tó ń sọ tó wàá ní ní àbọ̀rọ̀ ẹnu rẹ̀ torí ẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ máa wà gbéraga sáwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ rẹ̀ yí apá rẹ̀ lẹ̀ fáwọn mùsùlùmí ẹlòmíì ti fà tiwa ó ti fi kọ́ra ọwọ́ akùnfin òfin bọ́ lọ́wọ́ rẹ̀ ó ti ṣe ra rẹ̀ lọ́nà tó pé kí n máa rìn lọ apá rẹ̀ ọ wà báyìí yóò wá sí apá rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ ẹ̀rí tó gbogbo yẹn tó bá rí téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ní ti gbogbo yẹn máa sọ ní kékeré ni ìgbéraga rẹ̀ ti pọ̀ jù. ọ̀gbẹ́ni tó ṣe pé wọ́n bá yẹn sọ̀rọ̀ àfọ̀ dákàrà jù kí ló ń sọ kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí á ta lẹ́gbẹ̀ẹ́ ìtumá rẹ̀ nù ọba àmọ́ wò bẹ́ẹ̀ náà lọ́mọ tí ń bá gbàlagbà sọ̀rọ̀ tọkọ ọba kù ń bá gbàlagbà sọ̀rọ̀ wá kọ́ ọba kù wá pàdé lọ wá kó sokoto wọn wá kọ́ ọba bẹ̀rẹ̀ ń wò pé kí nàfẹ́ sẹ́sán tẹ́sán kí ajáre ẹ̀ fẹ́ dákàmà nítorí ẹ̀ ló jẹ́ pé tó bá gbélé ẹ̀kọ́ ni ẹ̀yẹ̀kan ọkọ̀ọ́rù rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yẹ̀kan ọkọ̀ọ́rù rẹ̀ lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ burúkú ni ìjọra ẹni lójú burúkú ni tó bá jẹ́ kó bí rẹ náà lọ́ba ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀fọ́ dákàrà bí àwọn kan bá pò àwọn á ní kí wọ́n sọ tí wọ́n sọ ó túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́. wà á fún jẹ̀nà akẹ́lẹ́ mọ́kúnmí ọlọ́mọbìnrin lẹ́dàá rẹ yí apá rẹ fáwọn olùgbàgbọ́ òdodo. àmọ́ ìgbọ́dọ̀ máa tútù kùtù ọ̀ pé wà á fún jẹ̀nà akẹ́lẹ́ mọ́kúnmí ọkùnrin báwo ni wọ́n ṣe máa tútù kùtù ni wọ́n lọ́lọ́ sọ pé kò kúnlẹ̀ tó sì jẹ́ pé kúnlẹ̀ àti àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni àti àwọn abọ́gibọ̀ ọ̀pẹ ni. àwọn kan máa sọ pé kọ́lọ̀ wọn gbọ́ àwọn kọ́lọ̀ àwọn lọ́wọ́ àdánwò tó wọlé wá bá wọn aládánwò lọ́wọ́ wọlé wá bá yín àwọn tí ń gbé kọ́ ọmọ ọmọkùnrin mẹ́rin torí gbogbo àwọn ìyá àwọn kúlẹ̀ fún bàbá àwọn dàgbà ní. ẹnìkan wọn sọ pé kí àwọn ọmọ tàwọn ọmọ kùnlẹ̀ ẹ gbọ́dọ̀ bì mo kàn fẹ́ kú sóko ẹrú àti àìmọ̀kan àtọ́jú dúdú láńsọ tá a ní fọ kó mẹ ńgbà wọn bá wọ títí wọn ti tẹ́ nìbọn ọlọ́run ó tún fẹ́ yín já wọn fẹ́ wọ kó náà ìmọ̀kan tún fẹ́ yín já sẹ́nu ẹ bó sẹ́ra rẹ ó sẹ́ra rẹ sẹ́nu ọlọ́run ṣàánú rẹ ọ̀ṣàánú ara rẹ sí ọ̀rẹ́ láì wọn lọ sọ àwọn ọ̀sẹ̀ bọ́ abọ́gibọ̀ pẹ̀lú ṣe inú rẹ̀ tó ń dùn ọlọ́fẹ́ ṣe bẹ́ẹ̀ kù a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run tí wọ́n ní kọ́ ọmọ ọmọkùnrin àwọn náà lọ́mọ ọmọ adágbà tó ọmọ ọmọdé àbú. ìgbéra ni wọ́n ó mú ni wọ́n bàbá aláìgbèjì àbú ọlọ́sọ̀tò àbúyà. àyè ábì bàbá mi ìyáṣẹ́ ń gbòtú pé bàbá mi pé ọmọ gáràjì ni kó pé ọ. Pẹ̀lú mi, ìkórìíra sìgá máa mú fún àwọn wèrè. Àwọn tó nítumọ̀ rárá rárá àwọn ìpẹ̀lú ló ti jókòó wájú rẹ̀, wọ́n mú lọ́wọ́ ẹ̀sùwà máa lù lọ́pọ̀lọpọ̀. Kí ni kò sọ fún yàrá? pé kó kọ́dọ̀ fìyà rẹ̀ ní sísá ni. torí di eléyìí báyìí agbóyè sí pàtàkì kíkó kékeré ọkàn máa ń ṣẹ̀sìn pẹ̀lú òdo tó máa ń ṣẹ̀sìn pẹ̀lú òdo tó tó kó láyà ní sórí gan àkóso kò kó sórí torí kò ní tùmà torí ẹ Islam ó rọnà the problem tó ti àwa báwọn Yorùbá ó lẹ́nu tó wọn mọ́ ní tó jẹ́ Islam yẹn gangan. àṣà ni wọ́n ti ń ṣe é níta bàbá wọn táwọn ti kọ́kọ́ ṣe wọ́n wá kà púpọ̀ ní Islam wọ́n bá Kùránì àti Sunna wọ́n bá para tọ́ba wọn sàlàyé ẹ̀sùn fún ẹni tó mọ nǹkan kan pọ̀ sí tẹ́lẹ̀ náà wọ́n máa gbé ẹ̀rọ tó lọ lóye ìwọ ni lọ́dọ̀ ọ̀nà sí Islam tọ́lá sí Islam kọ́ọ̀lù lọ́wọ́ èsì nǹkan ti fún náà ń wá fún ọ wọ́n náà mẹ́sìn ibi tí jàǹbá ti fi ọ́ nù òròpé bàyẹ́mà mahmudu katai tọ́jọ́ lọ́jọ́ àlùjẹ́nà. oríṣi eléyìí tukutu ọ̀pọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ọlọ́run káwọn kúlẹ̀ yó níbo lọ́lọ́run ti ní òkúlẹ̀ tọ́ba rí mú wọn gbẹ̀bù ọlọ́mọkà lọ́dún àmọ́tọ́ ìbá rí mú wọn ìwọ́sàn ọmọkà tiwa lọ́dún yìí ojú yọ rẹ rẹmọkùnmọlá wọ́n fẹ́ jẹ̀nà àkẹlẹ́ mi nítorí pé wọ́n lè gbéraga máa bẹnu apá tẹ́bá fẹ́ mọ̀ pé eléyìí jọra ẹ lójú ó ń wọra rẹ̀ apá ni kẹ́ máa kéèsì tí ìbá ti pọ́lọ̀ lọ́dọ̀ lálápá jẹ́ńjẹ́ o tẹ́kì wọ fúnra rẹ̀ lọ́n ṣe apá rẹ̀ jẹ́ńjẹ́ o. wọ́n lọ fọwọ́ dá káràdì wọ́n tètè máa mọ síbi rajà ń bẹ lára rẹ̀ torí ẹni ọ̀kan nínú àwọn aṣáájú rere wọ́n kíyèsí pé gbogbo ìgbà tí máa lọ ẹ máa fọwọ́ pa ẹ̀yìn ni ní kí ẹja máa sán ibi tó máa ti ń ju apá ṣètọ́nù lè fi atẹ́gùn gbàgà tó lápá kó wọn abẹ́rẹ́ sí ní sápá táǹkù ń bẹ̀ wọn tilẹ̀ já ẹ̀dá mi máa ní. a'udhu billah torí wọn rí apá yín sílẹ̀ àwọn ìṣẹ́rí àti Islam wa nù tẹ̀rẹ̀ káká fún tẹ̀rẹ̀ káká fún gbogbo ẹni tí wọ́n bá sì fi àpọ́nlé tí wọ́n bá fi àpọ́nlé ti Islam tí wọ́n bá fi bá lò kó kọ́ka fún ẹ̀rí ni àǹfààní ọmọ tó dọ̀bálẹ̀ fún yín ni tó ti fọwọ́ dákàrà di rẹ̀ wọn àti yín gbà tẹ̀ ń sọ̀rọ̀ wọn á ní àná ó ní tìjú ó ní tìjú ọmọ dáadáa ni ó ní tẹ̀lé wa pọ̀ àbẹ́ ẹ̀rí tẹ̀lé wa ti ń sàn pèrè ba náíjà subhanallah alazim islam gan ló mú tẹ̀lé ba wa ní ìtẹ̀lé ba tó nítumọ̀ tó lóòrìn ọlọ́ni wọ́n fẹ́ẹ́ janahaka lil mu'minin àwọn mọ́mìnì tọ́lọ̀ wọn á ní kọ́ rẹ̀ ya apá rẹ̀ lẹ̀ fún yìí kí ó torí pé kò sígbà láàrin yín nígbà mi kódà ìjọba wà láàrin èdè òyìnbó ọba wà láàrin yín ọ̀gbọ́dọ̀ sapá gẹ́ngẹ́ sí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fọ́ dákàrà àdí rẹ̀ wọ́n á mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sẹ́pà táǹkùn bẹ́ẹ̀ ni wọ́n á mùsùlùmí torí pé ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá ti Islam ó ti gbogbo ọmọ ìyá mi lọ torí ẹ̀kọ́ ńlá ni o láàrin àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam káfí pẹ̀lẹ́ bára wa dé káfí pẹ̀lẹ́ bára wa gbé nínú ìtumọ̀ tó kó sínú wọn náà ní pé tí wọn rí mùsùlùmí kó fi dáadáa kó fi pàdé rẹ̀ kẹsì dáadáa kẹsì túká kọjú tó ṣe pé kò ṣe rí mùsùlùmí ó tújú ká. o ti sálámà bóòlù ó sì kọ́kọ́ sálámà ṣe wọn náà ti dáhùn ọ̀dáhùn lọ́nà tó ti gbọ́ ọ̀dáhùn lọ́nà tó lè wọ́n ti dùn. asalaamu alaykum ló ń sọ wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. kó o máa dáhùn ní dáhùn sẹ́ni tí ó ti àfihàn bí lóun ti ṣe dùn tó pọ̀ ń pàdé rẹ̀. kéésì pé ní dáhùn jáde tó ń gbọ́ wàhálà lọ́rùn wọ́n fẹ́ kó bá mi nìyẹn ẹsẹ̀ sálámù àwọn nínú náà ní ti dáhùn ọ̀rọ̀ yẹn alẹ́kùn sẹ́lá. eléyìí kọ́ ní òbí fẹ̀. nítorí pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ náà ń sọ pé lẹ́sẹ̀ kọlù jẹ̀mẹ́tà hàtà tòmìn wọ́n náà tòmìn hàtà tàhábù àlẹ́ ẹ̀dẹ́gbẹ̀kùn àlẹ́ ṣẹ́yìn ìdàbà afṣọ sẹlẹ ẹ máa bẹ ìyàwó ẹ lè wà alìjẹnà láì gbọlọgbọ ẹ sì lè jẹ ní tó gbọlọgbọ bá gbọ sáájú kẹ tó nífẹ̀ẹ́ ara yín ẹ yóò àjẹ kí n ṣàlàyé nǹkan kan fún yín léyìí tó ṣe pé tẹ ń bá ń ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín àwọn sàábà ni ẹ ṣàlàyé fún wa anabi sallallahu alaihi wa sallam ó ní afṣọ sẹlẹ ẹ máa bẹ ìyàwó ẹ máa tẹ sálámà ká láàrin ara yín lódodo tó bá ké bí wọ́n ti ṣe fi kó wa pé ká ṣe sálámù kálá bá kàkà ìfẹ́ pọ̀ láàrin wa gan. ìgbà tí wọ́n pàdé rẹ̀ ó kí tòrò títí ìbànújẹ́ ó kí ti dùnú ti dùnú òun náà dáhùn ti dùnú ti dùnú wàlá ìfẹ́ ó dìnyàn. gbogbo kùsínú gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó bá wà nú ẹ̀rí tẹ́ yọ dáhùn yóò sì máa dùn mọ́ yóò máa wọ̀ ọ́ bí kẹ́ tó pàdé ńgbà mi kẹ́ tó fi kíkí ọlá kíkí ọlà yìí kẹ́ tó fi pàdé ara yín torí de lẹ́yìn nínú òpin tó tún kó sínú ó náà ní kí mùsùlùmí yẹn fèsì gbogbo ìgbà ni ó máa bọ̀ sọ̀rọ̀ eléyìí tó ti pé àwọn èrò orí rẹ̀ ti mú wá yóò máa bọ̀ láàmú torí yẹn ti yẹn kí sí gbogbo ìgbà lọ́rọ́ wa máa bára ní máa bẹ́ẹ̀ nìkejì láàmú àmọ́ ṣe sùúrù ọ̀sẹ̀ àmúmára òní blọdi fóòlù rẹ̀ òní kàákùn pé kí ni ń wí kí ni ń sọ tí ọ̀mú máa ń ti ń wí tí ọ̀mú máa ń ti ń sọ òní kàákùn bẹ́ẹ̀. so nítorí ìdí eléyìí bẹ́ẹ̀ wàá fi ọwọ́ rẹ̀ wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí kì í ti dandan jama ìwọ àtẹnìkejì rẹ kì í ti dandan kọ́rọ̀ yẹn ọjọ́ra yẹn kì ti dandan kọ́rọ̀ yẹn ọjọ́ra wọn bọ́lá ti dọ́mi yẹn nu ṣùgbọ́n dandan ni kí mùsùlùmí ọmọ ọwọ́ mùsùlùmí fún mùsùlùmí bí ọba sí nǹkan kan bí ọba ní àgbéga kan tó fi jù ọ lọ tí ọba wà nípò kan tó ju tiẹ̀ lọ tí ọba ní ọlá kan owó kan tó fi jù lọ ọwọ́ akókò jẹ́ mùsùlùmí yẹn ẹni àpọ́nlé wàá fọwọ́ yẹn wàá fi wọ́ fún ọ̀nà máa ń sàlàyé rẹ̀ nínú pọ́ọ̀rọ̀ rẹ̀ yí apá rẹ̀ lẹ̀ wà tẹ́tí gbọ́ ẹni dákẹ́dákẹ́dákẹ́dá fún kí ni sọ àgọ́ lásán tí wọ́n á rẹ̀ ìyá apá rẹ̀ lẹ̀ ọba àti ẹ̀ka wọ̀ kọ́ kakọ́ kápẹ́yìn táwọn aṣọ fún ẹ pé gbẹ́nu náà gọ́ lásán pé òsì rẹ̀ ìyá apá wà ọ̀rẹ́ ó tó ọ̀pọ̀ dákàrà dín nìyẹn nítorí pé ìwà rẹ̀ ọ̀tà kó ti ṣe yọ mùsùlùmí tí wọ́n sọ tiẹ̀ dáadáa nígbà tó sọ tẹ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ láàmú ó fi á àlàyé sẹ́sẹ́ o bẹ́ẹ̀ ló lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn mi ṣùgbọ́n lọ́dọ̀ tèmi wọ́n fà tùsí àtúnṣe náà lọ báyìí èsì pé ọ̀rọ̀ dọ́rọ̀ dọ́rọ̀ jákèjákè à kó lóru kó lóru ṣe tó bá yẹ kó náà bá lọ ní sùúrù bíi tẹ náà kọ́kọ́ gbọ́ láyà wọ́n di omi tani sọ̀rọ̀ rádàdà tani sọ̀rọ̀ jákèjákè yóò bá di pé àwọn ojú ara wa asọ̀sọ̀kúsọ síra wa eléyìí tí ò yẹ wọ́n jàǹdà àhákẹ́lẹ́ mọ̀mìnì ẹ̀rẹ́ ìyapa yín fáwọn mọ́mìnì lẹ́yìn fi hàn pé mùsùlùmí ní ọ̀wọ̀ ńlá eléyìí tó gbọ́dọ̀ sọ mùsùlùmí ní ìwọ̀ ńlá eléyìí tó gbọ́dọ̀ pè mùsùlùmí kìí ṣe mẹ́tẹ̀ẹ́ kìnnì lọ́dọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bá jẹ́ pé a bá gbọ́ ìsìláàmù yìí dáadáa a bá ń ṣe ń lò dáadáa ipò tá a wà láwùjọ kọ́ la wà ipò tá a wà láwùjọ kọ́ la wà gbogbo káfíìrì gan máa bẹ̀rù mùsùlùmí pé ah sábà ti pàdé ara wọn ọlọ́ọ̀lọ́ máa ń tí wọ́n fi ẹ́ eh, wọ́n máa wọ́n máa para wọn lẹ́nu wọ́n máa ẹ́ eh. tó síbẹ̀ lọ́wọ́ rí ẹ̀rí kéènì tó pọ́sìtì ní ṣẹlẹ̀ mùsùlùmí ó lè máa ṣe pẹ́pẹ́ burúkú fún káfíìrì kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú káfíìrì tó bá ti wá pé mùsùlùmí bá débẹ̀ yọba máa pẹ́ ní ìsìn káfíìrì tí mùsùlùmí ìṣẹ́gbẹ́ rẹ̀ mùsùlùmí ó lè máa lo ẹ̀yìn fún fún káfíìrì bá káfíìrì bánzá yóò máa lo ẹ̀yìn fún tí mùsùlùmí bá dé wá gan burama mùsùlùmí àti ọjọ́ mẹ́ta mùsùlùmí ni méjì nínú ọmọ wa wò pé à wọn yẹ kọyan wa kéré láwọn kínní o àwọn mùsùlùmí làwọn kínní o nígbà tó yẹ pé wọn náà ló gbé wa tà lọ́pọ̀ tó wọ́n tó yẹ pé ọmọ sọ fún káfíìrì kékeré èlò wọn ta ti níyẹn ètò wọn bẹ́ẹ̀ bákú fámẹ́rù rẹ kí mùsùlùmí wa ti kọjọ mọ́nú ẹ̀ ká ń tètè rí yìí marhaba asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh kí gbogbo tó kún kó mí. àwọn mùsùlùmí ọlọ́ọ̀lọ́ máa ń tẹ́ àbí òye wa opposite ni máa tẹ̀lẹ̀ gbà náà ni wọ́n máa wo kàlẹ́ndà pé mo fi jọ́ mẹ́ta jọ lọ ẹ̀wùjọ́ mẹ́ta fa yóò bá lè dà lúrú nítorí ẹ̀ ní ẹsẹ̀gbẹ́ rẹ̀ ọjọ́ bí kó ọjọ́ orí rẹ̀ ń dà sínú omi kọ́ wá bí gàrí àwọn pààyàn lè kéńsé lórí ọjọ́ orí wọ́n pààyàn lè kéńsé lórí ẹgbẹ́ wàá pálí kẹsẹ̀ rí ọlá làákìn min ajìlẹ̀ ìsìlámì wal ìmàn nítorí ìsìlámù àti ìmánì gbogbo ibikíbi tí a bá ti rí mùsùlùmí ẹ pálí ẹ pálí torí pé ọmọ ìyá rẹ ni ọmọ ìyá tó ṣe é pé ọlọ́run ọba ló so yín pọ̀ tó ọ wá gbọdọ̀ jẹ́ kí ìwà yín ìwà yín kó tu yín ká eléyìí jẹ́ máa ọlọ́run ọba ẹlẹ́dàá ó tún sọ fún ànábì Muhammad. صلى الله عليه وآله وسلم أن واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ọlọ́run bá النبي صلى الله عليه وسلم سور sùúrù سور rẹ̀ تسور pẹ̀lú àwọn ẹni tí ń pe Allah olúwa ẹlẹ́dàá wọn láti ọ̀mọ́júmọ́ àti ní ìrọ̀lẹ́ dájú gbogbo àsìkò tí wọn àwọn ń pe Allah ní àwọn sàhábà wọn mẹ̀kúnnù tí wọn bẹ pẹ̀lú rẹ̀ ń gbogbo gbà ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n kọ́ lọ́dọ̀ rẹ̀ ń gbogbo gbà gbogbo tó bá sì gbọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n yóò fi sí pàlàbà rẹ̀ mímú èyí wọn máa mú lò wọn bẹ lọ́dọ̀ rẹ̀ láàkú níyẹn tó dọ́dọ̀ rẹ̀ lálẹ́ yìí wọn tún bá wọn bẹ má múra rẹ̀ kúrò láàrin wọn o má lè dànù kúrò lọ́dọ̀ rẹ̀ o nítorí pé àwọn eléyìí gangan gangan làwọn ẹni tó ṣe é pé wọn dá a láti bá rìn àwọn alábàájókòó papọ̀ téèyàn kábàámà pé èèyàn bá wọn jókòó àwọn lálábàárìn tí dáadáa máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ èèyàn látàrí pé èèyàn bá wọn rìn torí pé àwọn ọ̀wá nǹkan kan dojú ọ̀rọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa lọ wọn àwọn ajókòó sọ́dọ̀ rẹ nítorí pé o ní nǹkan ilé ayé kan tó fún wa wọn ò wá wọn sì wá jókòó sọ́dọ̀ rẹ pé àìbá á mọ̀ bí wò ó tiẹ̀ ní nǹkan ilé ayé tó fún wa àwọn olówó lè kú wá tó pè kí wọ́n pin fáwọn kálá èsì tó ń wá wà nù. wọ́n sì wá jókòó sọ́dọ̀ rẹ tí wọ́n nà àǹfààní kan lè yọ bàbá olówó kan ó lè gbé nǹkan kan wá àbọ̀ ọmọbìnrin kan ó lè múra rẹ̀ wá igbó ohun ẹ̀fọn fẹ́nìkan náà àwọn eléyìí kálá èsì tó pè wọ́n wà nù nítorí wọn á ní pé yorùbá ìdúró náà wọ́n já ojú olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n wá. tọ́ ọlọ́ni wọlé ẹ̀ta àjọ àyìnà ẹ̀ta ẹ̀hún má gbójú kó lọ́dọ̀ àwọn eléyìí o torí dùbí nàtàlì hayàtì dóníyà lẹ́ni tí ń wá ohun ọ̀sọ́ ìtẹ̀mí ayé tọ́wọ́ afa àwọn amẹ̀kúnnù lẹ̀ ọ̀fọ̀ àwọn aláìní lẹ̀ ó fi àwọn ẹni tí ọwọ́ wọn tí ò tẹ́nu ó fi sílẹ̀ ọ̀wọ́ á lọ kọjú sí àwọn tó rí ń jáde yàtọ̀ sí pákó ọ̀rọ̀ àjẹ pé àwọn ẹni tó kówó ilé ayé jọ àwọn ọlọ́lá àwọn èèyàn kàbìtì kàǹkà àwọn lókùn tó kún wa máa kọjú sí ọlọ́run máa pa àwọn eléyìí tì nítorí àwọn eléyìí torí ẹni tó bá kọjú sí ni là á kọjú sí ẹni tó wá bá wa lọ́yẹ̀ káka kan àmẹ́ni tó ní òun ní wá bá wa àfitá bá tẹ àwọn mọ́jẹ̀mù kan òun ti wá ṣe tẹ́lẹ̀ náà májàmú wo làwọn aláìní fi lélẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó máa tẹ̀lé kó sí. àwọn kan rí i pé ìtẹ̀lé ànábì yìí yóò jẹ́ káwọn sọ yire yóò jẹ́ ọ̀dà fáwọn láyé táwọn ò sì ní burú lọ́la òkèèyàmà àwọn lè má lówó láyé ṣùgbọ́n wọ́n táwọn tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmà ìdíjà fi wá bá nàbì sallallahu alayhi wa sallam á ti wípé gbogbo àwọn àǹtí ọlọ́run tọ́lọ̀ rán sílẹ̀ ayé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn wọn tẹ́lẹ̀ náà àwọn aláìní àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò àwọn èèyàn sábà tẹ̀lé tọ́lọ́run wọ́n sábà tẹ̀lé tàwọn ànábì ọlọ́run wọ́n ní ìyàwó lẹ́nu lónìí ìgbólówó kan ọlọ́lá kan onípò kan abiyì kan àwọn ènìyàn gbọ́dọ̀ ọlọ́run tó ń gbà táwọn ọ̀wá wa táyì wá gbófò ní kó kúkú kò gbókò fáwọn mẹ̀kúnnù tó fẹ́ wà lìjẹ́nà kò gbókò fáwọn mẹ̀kúnnù tó fẹ́ sórí rẹ kò gbókò fáwọn mẹ̀kúnnù tí ọ̀fẹ́ sórí ibú láyé àtẹ̀kùyà. àmọ́ àwọn olówó láti jẹ́ ti Allah Rabbul Alamin ti dálé ayé títí táyé èdópin àwọn máa ń ṣe àlàkalẹ̀ tọba fẹ ká gbọ́ ntọ́ nsọ àmọ́ kó ló ń sọ but uh, ó lè ṣẹ́kì kí ló sọ jago kí ló ṣe tí ọ̀rẹ́ ńlá ìwọ tó kù tó gbọ́ ilé ìpẹ́ ibi bẹ́ẹ̀ o tún da abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní twenty àbí bọ́lá ẹjọ́ pé yẹn wọ́n tún fúlọ̀ rẹ̀ masha Allah wọ́n tún kún bòmí lọ́dà sá ọ̀lẹ́ fẹ́ sùúrù wa ká máa jókòó sọ́jà ọ̀dà yẹn kó àga yín bẹ́ẹ̀nbẹ̀ẹ̀bẹ̀ wá wọ́n ní wọ́n máa wọ́n máa fa stress wọ́n á kó lọ wọ́n á kó bọ̀ wọ́n á kó lọ wọ́n á kó bọ̀ ah, ìbẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lẹ́tà sí wàhálà ẹ ṣe yóò yọ akramakumullah ẹ tí yóò máa ṣẹlẹ̀ ni pé a máa wá bọ̀tí tá a máa ṣe ni pé ẹ ṣàlàyé láti lé gbogbo àwọn àyọ ànáàtì ah ṣàlàyé ànáàtì <laughs> ẹ̀yin tó ṣe pé wọ́n ọ̀dà ìmọ̀ wọ́n ọ̀dà ìmọ̀ ládùúgbò gan ambọ̀sibọ́sí lólu ẹ̀lẹ́ àwọn ilé yẹn because yóò máa kó ẹ̀rẹ̀ bá wa yóò máa tẹ̀rẹ̀ sí wa lápé irú àtàwọn àbí òye lẹ́yìn lọ sí kí lẹ́yìn ń dáná rí ibi máa lé àwọn olówó ń bi alọ́gbọ́rọ̀ lọ láti jọta láyé dáyé iná ní sin ṣe wọ́n títí dòní ní ọmọ ṣe wọ́n dídọ́ gbẹ̀ndàkúyà ẹ̀ rí i pé àwọn olówó yẹn wá bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọlọ́lá ẹ ṣé ọ̀nfẹ́ ká tẹ̀lé tiẹ̀ ah, bẹ́ẹ̀ ni ẹni tó ṣẹlẹ̀ ni pé sórí àwọn tí ń tẹ̀lé ọ̀hún àwọn ọmọ tálákà ó lè wọn jìnnà ó wọn jìnnà àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àmọ́ wá wá anabi ti fẹ gbọ́ ó ti fẹ gbà torí pé gbogbo ẹni tí wọ́n ń pè yẹn lọ síbi nǹkan kan máa fi lálà máa rí lójú ran wọn náà ní kí àwọn èèyàn ti wọn ti gbà àwọn èèyàn ti wọn anábì wò pé tá a bá lé àwọn mẹ̀kúnnù jìnnà lóòótọ́ tá a wá kojú sí àwọn ọlọ́lá olówó onípò wọ̀nyí bọ́pẹ́ bọ́yá àwọn mẹ̀kúnnù náà tún padà wá nítorí òwe lárúbáwá kan sọ yìí pé anẹ́rù alẹ́dí ni mo ẹ̀sìn tó bàbá ti ń ṣe làwọn mẹ̀kúnnù rẹ̀ náà ṣe ẹ̀sìn tó lọ́lá ń ṣe táwọn olówó bá ń ṣe àwọn lókọ lókì bá ṣe iná ẹ̀ ní gbogbo àwọn èèyàn tí ń jẹ lábẹ́ wọn náà padà máa ṣe. àfojúsùn tànàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àwọn ọba tó ma gbogbo nǹkan tó ma tí ò sì ṣẹlẹ̀ gan pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí náà ti máa pé kò sóore ń bẹ̀ mọ́tì ẹ̀ dáwọ́lé torí dèlà àwọn ilé ìlọkùn ní kọ́kọ́ títí àwọn oníkọ́kọ́ àkúńkè torí pé jíjímọ̀ ọba da àtàlátà lórí ẹ̀ka dà mọ̀ torí kọ́ mọ̀ba lọ lé sẹ́fàlùdà làmísì ó lé àtàlátà lórí ẹ̀ka dà mọ̀ àwọn eléyìí bá lẹ́sìn sí sẹ́sẹ̀sẹ̀ wọlé wọ́n bá lẹ́sìn sí wọ́n sẹ̀sẹ̀ ń jíṣẹ́ ọlọ́run àwọn ń fẹ́ kó jẹ́ pé wọ́n padà ni ọ̀wọ́ ìwọ̀n gan ni títí ń gbọ́rọ̀ rẹ nì tọ́ba tí a lọ fún ara rẹ síra rẹ tó tún lé àwọn náírà nù àwọn ẹni tó fojú sí tẹ́lẹ̀ náà aláìní kan ṣe ọmọ tí kó tó dijọ́ keje ni tàbí òye wa tó ńgbà táwọn náà bá wá ó sì ti lé àwọn ẹni tó ní lọ́wọ́ dànù ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nù torí ẹ̀ ti jẹ́ pé ẹyẹ ẹyọ kan tá a ti rí mú ti ń bẹ látẹ̀lẹ́wọ̀n wa tá a gbá mú ó lóore ju ẹgbẹ̀rún tí ń bẹ lójú sánmà lọ nítorí pé èsì ń bẹ lójú sánmà bó làwọn tó rí mu torí di eléyìí ọlọ́run bá ànábì sallallahu alaihi wasallam pé rẹ́ra rẹ́lẹ̀ ṣe sùúrù bá fáwọn eléyà eléyìí kọ́ wọn láàrin wọn tani ẹ máa rí o ní ìsìn pè yàn lọ síjà ẹ̀sìn ọlọ wọ́n wá jẹ́ pé àwọn ẹrù ọlọ́run tó ti ké tán ẹni tó rí jáde nínú wọn gan ìwọ̀n bá ní àwọn nìkan náà ní máa gbọ́rọ̀ yìí ẹ rí pé bẹ́ẹ̀ fẹ́ kọ̀ ẹ rọra nítẹríba bẹ́ẹ̀ fẹ́ kọ̀ àmọ́ tó bá jẹ́ pé àwọn olówó lẹ̀ ń bá ṣe olùpèpè lọ sí díẹ̀ sì sí ni àwọn ọlọ́lá ní máa gbọ́rọ̀ yìí olùpèpè lọ sí díẹ̀ sì ni. erik lọ́nà kan àbọ̀nà mi ẹ̀yin náà bẹ̀rẹ̀ gbéraga. ńgbẹ́sẹ̀ bá wù ọ̀tún tẹ̀ wò rí pé àwọn àyọ̀ náà lọ́wọ́ à ń jókòó ẹ mọ̀ pé àwọn èèyàn wá lónìí à kí á là <laughs> àní pé àwọn èèyàn wá lónìí ni à ọ̀rọ̀ yẹn fẹ́ yé wa. aláwọ̀ èèyàn so máa ṣẹlẹ̀ ọlọ́run sì dá anábì sallallahu alaihi wasallam lásìwájú fáwọn onítẹ̀ríba ọlọ́run ni máa wo àwọn ẹni tí ò ní tọ́ wọn bá fi ṣe nǹkan kan o àwọn ẹni tí wọ́n dojúkọ tọ́lọ́run tí wọn ò sì ṣetán láti fi gba pààrọ̀ tó jẹ́ pé wọn ò dátẹ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn lọ́yẹ kọ́ kọjú sí wọ́n gbójú kò lọ́dọ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìn ẹ̀kọ́ ńlá lélẹ̀ ẹ̀kọ́ ńlá ti sùn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọn náà ní kéèyàn yín tẹ́lẹ̀ máa ń pè yẹn lọ sí di ẹ̀sìn ọlọ ẹ má jẹ́ kí ẹ má rí àwọn láìní ẹ má rí wọn sá wọ́n pa jùlọ ìpèpè lọ sí di ẹ̀sìn ọlọ kìí ṣe tí èèyàn máa fi pawó kìí ṣe tí èèyàn máa fi gbà nǹkan lápò àwọn èèyàn nítorí pé ń jẹ́ sí ìpèpè lọ sí ìdíyẹsẹ̀ ọlọ́ba ti di ń tà ń tẹ́ ń kákòkò àwọn èèyàn lápò wọn ọ̀rọ̀ tẹ́ ń bá wọn sọ ní tàm ọ̀rọ̀ tẹ́ ń bá wọn sọ ní lápá òní yí nǹkan kan padà láwùjọ torí àwọn náà ti mọ̀ pé tọ́ bí ìgbà tí ní tẹ́ǹdì ní àpò ìní lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lónìí lọ́ba ìdámẹ́wàá bíi ti sọ́ọ̀tù tí ọba tó

kìí ṣe tó àlápò yín la fẹ́ mú ọjà tí wọn ní táwọn aṣọ ìmẹ̀kúnnù lọ́wọ́ olówó ọwọ́ akéwé polówó ẹgbẹ̀rún bá kí la fẹ́ fún wẹsì ibi wọn fẹ́ sórí orí ẹ ló fún la fẹ́ bọ fa wọn lọ ń tẹnra rẹ jẹ torí rẹ bẹ̀rẹ̀ sí ní pé ní ìsìnkọ ọyẹ kọ agbọrọ kọ tẹlé kí ni bàbá rà ẹ gbọ́dọ̀ rálá ìníṣà ẹ ti gbọ́dọ̀ jẹ́ kí ni tó ní wíwá rẹ̀ kọjọ ń lójú torí pé tí wọ́n fẹ́ dàkan làwọn ń tà yóò tà fún mu dábàá fún ẹni tó kó wá iná ní òun rà á. ìdínú tọpọlọpọ fi fèèl níbi à ń pè yàn lọ sí dẹ́sìn ọlọ. sáré kí wọ́n kà ni wọ́n máa dá wọ́n di tíátà alfaad tí wọ́n ti rí tó kan yọ tótó ń bá ti wà ń jókòó báyìí náà máa dùn ni fún àwọn alájà wọn yọba àti kọ́ ya tẹ́lí fújì wàláì náà kọ́ fújì náà kí ló wà máa ṣe yọ máa kì í nù yọ máa kì í olórí pé olówó orí afúsá olówó orí fáwúsá olówó orí mẹmúnà lórí ìpè náà lọmọ ọgbàgbà máa kú ó jáde irú rẹ̀ náà làwọn tíátà àlùfáà yọ máa di pé ọ̀tọ̀ láyà tí wọ́n ń kà ọ̀tọ̀ ní yorùbá tí wọ́n máa sọ. nígbà tó jẹ́ pàrọ̀ tó sòkò náà màálù ni wọ́n wọ̀ ọmọ kankan. ọmọ tí dáná ti lọ́ọ́ tó máa dún ọ̀rọ̀ tó máa dún lórí rọ́ òun tó máa sọ̀kọ́ kú sọ̀ sọ̀kù làlà. ọmọ ọ̀rọ̀ kan. a irọ́ ta la òjò yorùbá yìí bàjẹ́. tó <laughs> ẹ kàtà ni ọmọ kankan pẹ̀ ọmọ kankan ní pẹ̀ torí ẹ̀ nígbà tí èsì ti pé owó lẹ́yìn fẹ́ pa tó kí wọn lọ fẹ́ máa ráwọn aláìní sáàtì wọn ni ẹni tá a máa ń ṣe dáwà náà ẹni ká máa wo owó kí láàmú á jẹ kí láàmú á jẹ ṣé ẹyin èèyàn lóyún èèyàn máa jẹ nàá ilẹ̀ pọ̀ lọ́wọ́ mọ̀ láàánú sáwọn ọ̀lẹ́lẹ́ lẹ́yìn òsì rìn jáde ilẹ̀ ń bẹ́ẹ̀ bí kọjá àbíkí àbọ̀ lọ gba ilẹ̀ lọ́dọ̀ baálẹ̀ kan kọ́ máa dàpọ̀. ẹ rí i pé láwùjọ wa náà tí bá padà sí history tí ó ti pẹ́ àwọn yẹn ti jẹ́ lè má mú lóye rí tó jẹ́ kí tẹ̀ ń bá ń wá lè má mú yàn ẹ yà wá lọ sóko rẹ̀ ni níbi tí bàbá rẹ̀ ti ń dàpọ̀ kò retí alátàrógó kan pé ẹnìkan fún ọ ní kinní kan àbíkọ́ mo ti bàràǹdà ń di ẹ̀sìn. ó kè kí wọ́n yí padà gbogbo wọn di pé owó ọ̀pọ̀ àwọn èèyàn làwọn èèyàn wò nísìn ẹni tó pọ̀lọpọ̀ bá ọmọ sọ bẹ́ẹ̀ bàbá ẹ ọlọ́ọ̀tọ́ kẹ́kẹ́ bá ti ń sọ yóò bá ti gbọ́ wọn bẹ́ẹ̀. àwọn èèyàn tí wọ́n mọ tí ó gan sọ bẹ́ẹ̀. ìyẹn ní káni tí ò ti tọ́lú ọ̀hún gan wọn náà ń bọ̀ wọ̀ sọ bẹ́ẹ̀ báwọn. òun náà ń ṣe retí kọ́ ọ̀sán tó fún un tó ti kọ́ náà bá ara ní kò sẹ́sìn àmọ́ ẹni tí kò tẹ́lẹ̀ ẹ̀kọ́ ìtọ́kọ̀ ló sanwó òun náà ẹ̀kọ́ ìtọ́jú sí kan fẹ́ gbà. àìmọye owó ẹ̀ka aláìmọ̀kan máa sọ. ok adékè sí ọ̀rẹ́ láì tẹ́sí ọ̀mọ kí ó kẹ̀kẹ́ tó náà tó ríran rí ọ pé ọ̀nà ẹ̀jẹ̀ lásán lọ ka ó tó ọkọ ìdí ni sáfì ní káwọn afáàn bára wọn jà lórí wọn gbọmọlé yìí mà ṣe fífẹ́ lílà lórí wàlímà yìí torí tó bá jẹ́ wàlímà gbogbo àwọn ìdílé tí ó jáde ẹ ẹ mọ̀ pé tó bá tún mọ́ mọ́ á lè wọ́n mọ̀ ẹ dákun ṣé àwọn ọmọ mà ṣe wàlímà àbí wọn ò ní ṣe àwọn òní ń tọ́jú ọbẹ̀ àti ẹ̀ma kò sínú dictionary wa wọ́n yà tètè fọmọ àwọn kó ká lọ ibi tí wọ́n ti gbé ayé tó ti wọlé ma láì jẹ́ láàmú ọ lọ ẹ̀yin wá wo iye èèyàn hundreds of thousands tó ti ṣe wàlímà fún lò ètò bá mọ pátì àkẹnu àkọ́bọ́ bì ẹ̀yin náà ti ṣe rí ẹ wá kápátì àkàgbọ̀ irọ́ burúkú tẹ̀ ń tanra yín jẹ́ káyé wọ́n ń tu yín jẹ́ ń tútù àti lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tó ṣe adúpẹ́ adúpẹ́ adúpẹ́ orí irọ́ burúkú tó bá ti ẹ̀ka yẹn tí wọ́n máa lọ ẹ̀sẹ̀ jẹ́ àmọ́ wa lura wa bára wa jà lórí kí wọ́n gbọ́ ọmọ ilé kí wọ́n máa lọ torí ìjọ wẹ̀lí mọ̀ náà. ok àwọn tó bá jẹ́ pé wọ́n owó owó náà la fojú sùn sọ̀rọ̀ pé ìpèsè tẹ́sí Islam lè tà lẹ́nu wa kó lè tà kò lè tà láéláé torí pé àwọn èèyàn lè mọ̀ mọ̀ ṣe ṣùgbọ́n ní wọn ọ̀dàrú ó ní wọ́n pé gan-an. so ìwọ́n tó ní nǹkan kan pàtàkì tó o fẹ́ fi lọ́lẹ̀ sáwọn èèyàn kí wọ́n máa ṣe é wọn ò ní fojú sí ti rẹ lọ́wọ́ wọn. tó bá fún ọ láìsàn ọ ó yàtọ̀ sí kọjá pé tí wọ́n ń wá náà ní tẹ́lẹ̀ náà. kọ́dà tó bá fún ọ fún ọ náà láìsàn ọ̀rọ̀ tó wá lè yẹ ló ti dájú. tó bẹ́ẹ̀ ni tó bá ti lè fún mi ní nǹkan kan láyé yìí. ahọ́n èèyàn máa rọ ni èèyàn ò ní lè sùpọ̀ fún ma. tó bẹ́ẹ̀ tó lówó bá fẹ́ mú aláìní ẹ̀bùn ni wọ́n máa fún yín tí ó pọ̀ tẹ́gùn yẹn bá pọ̀ gbogbo àṣìṣe tí máa ń ṣe ẹ̀ mọ̀ bá dára sí i ẹ̀ ní sọpọ̀ ń ṣàṣìṣe torí ẹ̀ ẹ̀ rí àwọn ànábi ọlọ́dún wọn sọ pé wọ́n mẹ́ ẹlòkùn máa lè jẹ mi ẹ̀jẹ̀rìyẹ ìlà àlùwà ní ìṣe owó ìyá kankan lọ́dọ̀ yìí o lórí iṣẹ́ tí mo ṣe yìí ọ̀dọ̀ Allah ni mo ti fẹ́ gba owó ìyá mi tí wọ́n lè fẹ́ máa rálá ìmísàtì kí ni ń bà yín lọ́kàn jẹ́ pé àwọn mẹ̀kúnnù ní gbọ́rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ náà àwọn ànábì ọlọ́run majority ẹ̀ ti máa gbọ́rọ̀ wọn aláìní majority ń bára wọn aláìní táwọn làásẹ̀ fi tiwájọ́ láwọn sọ pé ó dìgbà tí àwọn olówó bá jáde àwọn ọlọ́lá bá jáde wọ́n tẹ́wọ́ tó ga ju tí wọ́n wà torí ẹ̀ gbọ́dọ̀ ráwọn aláìní sá ẹ̀ gbọ́dọ̀ rí mẹ̀kúnnù sá tẹmọ pé ní ìṣiṣẹ́ bá wo gbogbo olùkọ̀ọ̀kan láyé lọ́pọ̀ jù láàrin olówó àti mẹ̀kúnnù mẹ̀kúnnù lọ́pọ̀ jù ajẹ́ pé táwọn mẹ̀kúnnù bá ti ríran tí wọ́n bá mọ̀nà wà láàpò oríire àpò oríire torí ẹ̀ mẹ̀kúnnù náà kọ́ àṣàánú ara rẹ̀ mẹ̀kúnnù náà kọ́ ṣàánú ara rẹ̀ tẹmọ pé bẹ́ẹ̀ nìkan ṣe ń fà ẹ̀ wá mọ̀nà ẹ̀ wá ríran ẹ̀ wá ṣẹ̀sìn òdodo bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún èèyàn ń fà yín ẹ má lọ ẹ má lọ gbọ́ ẹ má dé bẹ́ẹ̀ yóò sì ní lọ́nà mi tó aláṣìṣe yẹ kọ́ máa ti ṣe ara rẹ̀ ẹlẹ́gbẹ̀rún tí ń fà yín koríko lẹ́yìn jẹ́ fún wa koríko lẹ́ jẹ́ fún ẹranko tiwọn ẹranko òsìsí láyé tí wọ́n máa bẹ lọ́n kí koríko ọ̀tán láyé torí kò ní rí ń jẹ máa wọ́n ń jẹ yín gẹ́gẹ́ bí màálù ti ṣe máa jẹ koríko kò ní wàá wu màálù kílẹ̀ ọgbẹ́ ọmọ ti koríko ń bẹ̀ mà àwọn kan wọ́n fẹ́ gbà yín ìgbà wọ́n ti ń ṣe wọ́n ti ń fi yín ṣe koríko ọjọ́ ti pẹ́ kí ló ṣe yín wọ́n lè ti làákà yín sí wọ́n ti yín lọ́ra nì wọ́n bọ̀ wọ́n mú wọn. wọn náà wá wá láàrin méjì pé ṣé kí n púpọ̀ tàwọn eléyìí torí pé ibi téèyàn bá pọ̀ sí ibẹ̀ náà lọ́lọ́wà nígbà tí a yóò bá. àbí kí n lọ báwọn lọ́gbẹ́rẹ́ ìsinmi báwọn ni orí nǹkan sọ fẹ́ dàbí òdodo. ní ti ń dá ọ̀pọ̀lọpọ̀ láàmú nù ní. àárín agbede méjì ẹni tó fà sọ́tún àtẹni tó fà sósì lọ́pọ̀lọpọ̀ wà báyìí. lórí tẹ́lẹ̀ ń gbọ́ pé ọ̀nà ọ̀dánilẹ́kọ̀ọ́ wọ́n sì ti ń kíyèsí wàrà ti ń yí padà ṣé èrè pé wọn náà ti ń da alùsùn náà alùpùpù alùkejì torí pé alùsùn náà àwọn tí ń tẹ̀lé ta nẹ́bí Muhammad sallallahu alaihi ó ti dà lóbù. bàbá ẹ̀yin ẹ̀ fi làákà ìbá wọn sọ̀rọ̀ bàbá tí n bá gbọ́dọ̀ jọ́ mẹlẹ́yìn ànẹ́bí ọmọlẹ́yìn tàbí kì í hmm, jẹ́ ìwọ̀n gbọ́n ẹ̀kọ́ lọ́gbọ́n ọjọ́ mẹlẹ́yìn àwọn bàbá wa tálà àwọn bàbá wa náà tí wọ́n lẹ́sọ̀ọ́ sí kájọ́ ọmọ lẹ́yìn wọn kápítà náà bì lẹ̀ hmm, kò tí ì yọ ọba yọ wá bá mi wọ́n ṣàlàyé fún ọ. torí àní wọ́n fẹ́ kọ́ ọbẹ̀ ní koríko lẹ́wù kí màálù ò lè máa rí ọjẹ́ tààràtà ẹnì kásìkò tá a wà yìí gan-an lọ síwájú ni màálù máa ma yí koríko ilẹ̀ tí ń gbẹ́ bọ̀ so àwọn ò ní fẹ́ sílẹ̀ ọgbẹ́ ìwọ gangan ní koríko yẹn àdìsá ti sọ pé kìnnì kan ẹ abẹ́sọ ọmọ lórúkọ ẹ bàbá wọn gbó kọjáde o ẹni máa ń bẹ kó kọjáde kọ́ ọmọ kíkú lọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ dé lọ rẹ̀ kó mọ ọ̀rọ̀ àṣẹbí wọn náà máa dìde àbí ó dìde ara bó ṣe jẹ́ koríko yìí. bákan náà nígbà náà mọ̀ pé ọ̀nà ìgìtà fẹ́ sori á ka kútúbà rẹ o ẹtí máa fẹ́ ká kà á kó mọ́ jáde nígbà náà máa múlò ẹ lọ. ara bí o ti jẹ́ koríko ni. ebi wọn náà sábà ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí súnà ànábì sọ báyìí sọ àti ní táwọn bàbá yẹn wá ń sọ wàá dáa náà ni ara bí o ti jẹ́ koríko ni ẹ. ebi wọn náà lọ bí olókùn tó ní afárọ̀ ebi ń pè mí ni mo ti jẹun o ọlọ́mọ ti bí mi <laughs> yàrá tí wọn lè ṣiṣẹ́ koríko ni ẹ bàbá yìí tó wá fún ìbá ẹ gbogbo ẹni tí ọba ń fẹ́ kọ lọ́wọ́ kẹ ẹ wá rà kẹ fún wọn ń tà ní nígbà tí èdè jíbi ẹ ẹgbẹ́ ọ̀nà ọmọ ọdún bẹ́ẹ̀ ni ara bí o ti jẹ́ koríko ni ẹni tí máa ń tijú ọlọ́ọ̀ ní ìjókòó tá a wà yìí kó dìde ẹgbẹ́ ọ̀nà dìde rú ẹ̀rí ara bí o ti jẹ́ koríko ni kó dìde pé kí ni. tó táwọn bá ti rí amúgbà tó ti lọ́ọ́ tó fẹ́ yẹ ẹ̀ àwọn màálùú lọ́wọ́ àjòkò yà rò ó pa lónìí. àwọn gbogbo ń jókòó kalẹ̀ lọ pé tọ́ àwọn ọmọ tá a wẹ̀ àwọn alùsùn náà lọ́wọ́ àmì ọdún oníta ọdún oníta bẹ́ẹ̀ la tẹ̀ lọ́mọ kan lọ sí ìyàwó lùkà so gbogbo táksì tí wọ́n kó wa wọ́n rò pé ọ̀tá ń jọ ni so wọ́n sì máa ń jọ sẹ́lẹ̀ àní etí wọn á ní kó máa sọ ìwádìí tá a sọ wórówóró ó ní ní ìjókòó yìí gbẹ̀ntì máa ti ju ọlọ́ ọlọ́ ọ̀kan náà ti di alẹ́ ọlọ́ lónìí kó dìde táyì tó gbọ́ àwọn mẹ́sì jù lọ onítọ́ ọlọ́mọdé á sí òde wá òní ìjọba ìjọba alùpùpù náà nìkan èyí ti fọ́ra rẹ̀ òní ti ká kọ́ fún wọn lọ́rọ̀ agbẹ́máìtì kalẹ̀ ní kíkà ẹ̀ ọ̀ wá lóde báyìí túmọ̀ sí pé àti mú àyípadà wá náà wọ̀ rẹ lọ́wọ́ àtọwọ́ tèmi náà tí bá yẹ kẹ́sìn tá à ń gbọ́ yẹn lódodo à ń lò nǹkan máa dẹ́kun yóò máa dínkù yóò máa dínkù kò ní pẹ́ńdọ̀ kan kọ́dọ̀ lè má tàn láláì àmọ́ yóò dínkù débi pé kò ní fẹ́ sí ma ẹni tí máa ń ṣe gbogbo ọmọ sí. àwọn èèyàn máa ti yarí ńlẹ̀ yìí wọ́n yóò máa ṣe gbogbo nǹkan mọ́ ọjọ́ bí a ṣe ń pálọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bí wọ́n bá rọ́gbọ́ ẹ̀ ní ìsìsó lóyè wọ́n máa fi ṣe sáǹpù. eléyìí túmọ̀ sí pé àǹfààní mọ̀ ń gbẹ́sìn yìí ẹnì òní kí wà mí ọmọ ìjì padà sí dáadáa tómi tó ti mọ̀ mí lánàá tó bá rí mi lónìí ọmọ rẹ̀ ń nǹkan kan ti ń ṣẹlẹ̀ nù gbèsè ayé arákùnrin nǹkan kan ti ń ṣẹlẹ̀ nù gbèsè ayé arábìnrin tọ́jú nǹkan tó dáa. ọmọdé àwọn kọ̀ọ̀kan máa pé o àmọ́ ìwọ ọmọ fi dáadáa yẹn sílẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń fi ọ̀rẹ́ rìn lónìí tí ń fi ọtí rẹ̀ yẹn lónìí òun náà iná lónìí iná lòún náà léhoro tiẹ̀ náà padà yá gbẹ̀yìn ọ̀rọ̀ torí di eléyìí ẹ mẹ́ta fáwọn ẹni tí máa ń sẹ́sì ẹ má rí wọn ta wọ́n mọ̀ bà wọ́n jẹ́ wọ́n mọ̀ bẹnu àtẹ́nu wọn lọ́nà tó ṣe pé àwọn òbí tiẹ̀ ò ní fẹ́ rí ọ pẹ̀lú wọn àwọn ọmọ tí máa wọ ṣòkòtò àbúrò wọn àwọn ọmọ abóhùn sani wọ ṣòkòtò àbúrò rẹ̀ bá mi. bẹ́ẹ̀ ni tí wọ́n bá lọ rí ọ pẹ̀lú wọn gbé ta ọgbà o. <laughs> sani we ṣòkòtò àbúrò sẹ́yìn wọ sẹmẹ tọrọ ẹni tí ṣòkòtò tiẹ̀ náà wọ ẹlẹ títa lọ òun náà rẹ so àwọn ọmọ láti wọn jẹ láti ṣe ọmọ kan mílíkì lọ fún yàrá ní mílíkì ọmọ tó ń mú ni ọmọ tó bá rí rí wa lè lọ mú ìyá <laughs> àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ wá ti ẹ̀pa ọkọ̀ ọ̀pa dúdú tí wọ́n ní tètè mọ́ bẹ́ẹ̀ kọ́ lọ ní ọ̀rọ̀ ọmú torí di eléyìí ẹja gbìyànjú láti rí pé àárí ẹni tí ń sẹ̀sìn sá àgbọ̀dọ̀ ní wọn sá kájẹ pé àtìrà lóṣùṣù ọwọ̀ àwọn ẹni jẹ́ pé wọ́n ní mà wọn gbọ́dọ̀ rí wọn sá àwọn anáta ń sẹ̀sìn àgbọ̀dọ̀ rí rárá sá káyìn mára kájọ wọn bára wọn sí gbogbo ìfinisí yẹyẹ ìdágun láti ni tí máa ń ṣẹlẹ̀ bíbára yín ṣe papọ̀ ń dáadáa wọ́n mọ̀ parẹ́ ẹ̀ka púpọ̀ àwọn eléyìí pariwo ọjà torí pọ̀ ọ̀lẹ́ bá dòwò pọ̀ tẹ́lẹ̀ yìí pàtàkì púpọ̀ nínú ẹ̀kọ́ tó lọ́n ti kọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam nìyẹn ọlọ́run tó sọ pé fa amàlìyẹtì màfẹlẹ tẹkọhọr wa amàsá ilẹfẹlẹ tẹnhọr ọlọ́run ní ọmọ òrùka ọmọ òrùka ẹ gbọ́dọ̀ jẹ ní tó ṣe pé ẹ máa gbẹdì lóyà ẹ máa rọ wọn rẹ kúrọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kí a fi máa bọ ọmọ òrùka sí ẹ̀yin ẹlẹ́tí pé ní ìsìn tọ́mọ yín bá ń sunkún tó sì mọ ẹ̀yin ní bàbá rẹ̀ tí gbogbo èèyàn bá ń bẹ̀ sẹ́yìn ọ̀bá ti bẹ̀ ó lè má dàkẹ́ ọkà yín kún ọ kì í ṣe pé ọkà yín kún yẹn o àmọ́ wọn sọ àá bàbá ìwà ọkọ sọ pé ó ti tó àmọ́tẹ́ ìwà ọkọ sọ à ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó pamọ́ra à yóò mi kalẹ̀ ṣe alhamdulillah àǹfààní pa ní bàbá mi ọmọ òrukàn lọ sunkún bẹ́ẹ̀ ta lẹ́yìn rò pé ọ̀rẹ́ ẹni tí ọ̀rẹ́ la ti sìn yẹn ẹni tí ọ̀rẹ́ ló ń ti yẹn ìbànújẹ́ tí ó di púpọ̀ ta lẹni tó ní tí ọ̀rẹ́ lẹ́kúnjọ́ ọkúnjọ́ ẹkún. tàbí ó gbìyànjú láti bá gbé pọ́njú kò lọ́jọ́ ọ̀pọ̀jú kò sí mọ́ torí ẹ̀ ẹ̀ máa wá ń jẹ́ni sí ẹ̀ ń sáàkà níwájú ọmọ òrukàn ẹ̀ ń fi ń lójú ọ̀rẹ́ ń wá ọkọ ń ń fi ń lójú ẹ máa fà á mọ́dọ̀ ẹ máa rẹ lẹ́kún ẹ máa rọra lórí ẹ jẹ́ kí dáadáadáadáadáa irú ìgbà ìṣe sọmọ yẹn máa ṣe sọ náà tìrẹ̀ lẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lóbìnrin ana wọ káfí lóliẹtì nìkan ha tẹ́yìn nìkan jẹ̀nà. omi àti gbogbo ẹnikẹ́ni tó bá sagbátẹ̀rù ọmọ òrukàn bá ti ṣe rí ní lálẹ́ jẹ̀nà anabi pa ọmọ akátari ọ̀pá pọ̀ mọ́sí fábẹ́là jáwa lọ́mọ aká mi ìtọ́ yà wọ́n bí kò sí ìyẹn ní kí bó ṣe súnmọ́ anabi ní pẹ́kípẹ́kí inú àlẹ́ kí ló ṣe gbogbo àlùfẹ́ náà ìlànà bí ọmọ wa ètò gàjì ètò gàjì anabi wa gbé ṣe wà sóni torí kíni torí pọ́ ọba àtàgbàtẹ̀rù ọmọ òrukàn torí ẹ̀ àwọn ọmọ òrukàn pọ̀ nu fámìlì kọ̀ọ̀kan tí wọ́n rẹ́ni kéta fún wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ máa ń mọ̀ wípé ọmọ yìí ti jẹun ó ti tó àná torí pé kò ní bàbá ìyá rẹ̀ náà kò sì lágbára tó ti lè máa pèsè fún lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àwọn tó ń jẹun gbélé tó tún jẹ fámìlì pẹ̀lú bàbá rẹ̀ ó sì máa máa mà fi ẹsẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tilẹ̀kùn kọ́mọ yẹn ọmọ bá a sáré wọlé wọn tọ́ba ti gbọ́ pé wọ́n fẹ́ tilẹ̀kùn pétọ̀ kọ́dà kó sísàlẹ̀ kòkò òun ò rí ha jẹ pọ́pọ́lọpọ́ ṣe ń ṣe pẹ̀lú àwọn orúkọ o èyàn wọ́n tọ́mọ sí tó bá fẹ́ ṣe ń tí ọ̀dà àti ìyá àti bàbá kí ni wọ́n ti wọ́n tàkì kọ́rin nítorí ọlọ́fẹ́ sin àfarama tọmọ báwa ni ntí wọn fẹ́ sin náà ní sè ó ní a àti pé tọwọ́ ló sin bẹ́ẹ̀ ó dà wọ́n bó tó wọn kọ̀ ọ̀rọ̀ mà káyọ̀ pọ̀ wọn orúkọ ni ọjọ́ máa búrò yín àbọ̀ mẹ́gbọ́n yín lòun náà wá sọ pé ntí ọ̀dà lòun fẹ́ sin lápèjúwe kí lẹ́yìn oṣù ní yorùbá lẹ́wọ̀n ẹni kejì tẹ́lẹ̀ mi ti sọ pé ah ọmọ yìí kí ni ọba náà sọ̀rọ̀ kó sọ pé ntí ó fẹ́ sin ó fẹ́ sin àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi. tí bàbá rẹ̀ sì ti lọ ọmọ tẹ̀lé máa ṣe báyìí. ẹ̀yin sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó yín ìyàwó yín ni kà nǹkan bá fẹ́ ṣe ọjọ́ tí ó ṣe é torí bàbá dálẹ̀ ta tuntun tàwọn lẹ́yìn kọlẹ̀ bí ayé ọ̀tọ̀ ni ńlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọmọ òrukàn fi máa ń dàrú sẹ́wọ̀n pé táwa bí àti lọ́tọ̀ jẹ́ mọ̀lẹ́bí bàbá rẹ̀ àtìyàwó rẹ sọjẹ ìyàwó tiẹ̀ tẹ ẹjọ bímọ àbí àti ìwọ tó jẹ́ bàbá àtìyàwó rẹ sọjẹ ìyàwó lẹ́yìn tó ti kọ́rí pé ọmọ kò síbi tó lè gbé gbà àti pé tó ń tẹ́ ẹsẹ́ kó ṣe kí ló dé tẹ̀ ìdúró bẹ́ẹ̀ lórí ọmọ òrukàn náà níta ta ọjà yìí náà lọ gbọ́dọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ bẹ́ẹ̀ o tọ́ lè bàjẹ́ fún kọ́ bàjẹ́ fún kò sí ẹkú rí bẹ́ẹ̀ wọ́n wá ní sẹ́ńbà mójútó ọmọ òrukàn ní mójútó kò túmọ̀ sí pé ẹ fún lóúnjẹ lásán kò túmọ̀ sí pé ẹ fún gbẹgbẹ́ wọ́n ní títọ́jú ara ní gbogbo eléyìí títọ́jú ara ló bí pé ká jẹun ká mumi ká ríbi tá a sùn káwọn sọ̀sọ́ ọ̀rùn kò gbọ́dọ̀ mọ́ lórí pé à ara rẹ̀ a tún gbọ́dọ̀ tọ́jú ọpọlọ rẹ̀ ṣebí gbogbo kálukú ńgbà tó bí ma ní ṣe bẹ́ẹ̀ ń tọ́jú ọpọlọ ọmọ yín kí ló dé tẹ̀ ń fọmọ sílé kí o kí ló dé tẹ̀ ń fọmọ sí sùkúlù kí ló dé tẹ̀ ń bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ ṣe fi wọ́n lẹ̀ lórí pé bẹ́ẹ̀ ń ti ń bọ́ wọn ọmọ sì ti ń dàgbà dà bẹ́ẹ̀ náà lọ́mọ òrukàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀ máa bá wọn ṣe ẹ sì máa sin wọn lọ́nà táwọn náà fi yá nǹkan dà wa amma as-sa'ila ẹni tí máa ń béèrè ti ń tọ́ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ jágbe máa o ń tọrọ pípẹ́ ẹ̀ràn lọ kí ẹsẹ̀ kó gbégbá bára o torí gbé abára gbígbé ọ̀tá pẹ̀sì Islam o ẹnìkan wá bọ̀ pé ẹ dákun ẹ̀ràn mi lọ́wọ́ ọlọ́ni ẹ̀ má jágbe máa kódà kẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ní a kò ní bùkátà rẹ̀ ṣe é pé a. Ah, ọlọ́wọ́ bọ́ lánàá fún gbogbo wa á lábára rẹ̀ yéésì pé ọ̀rọ̀ ajabi ma pé wọ́n lórí bóyì tó bá ti débi wọ́n gbà wọ́n sì à kí ni kò ní ìsì kò ní ìsì pé ẹ̀ràn mi lọ́wọ́ ok pé wọ́n máa búyà sórí pé ó ní tó lè fi ràn mí lọ́wọ́ sì ràn mí lọ wọ́n yẹ búyà sẹ́lẹ̀ yìí tó bá ti ẹ̀ bu ọ yóò dẹ́yìn rẹ̀ náà ẹ mẹ́ta máa. ọkẹ tó bá dé lẹ́bù pọ́nbára nìkan nígbà táwọn ti gbẹ́wò bára wọ nàìjíríà kódà ẹlòmíì gan ṣe bára kọ̀ọ̀kan tí ìrówó ra bọ́ tí ó fi máa ṣe bára irun wọn náà lọ tọrọ ò ẹ sì rí i pé èdè wà tí máa bára tí ẹ lè sọ pé ọlọ́wọ́ gbàdúrà wa ọlọ́wọ́ bò gbogbo wa láti. Hausa náà sọ pé ni Allah ìbá musa kò bí jà àbúrọ̀mọ pariwo nítorí pé tó bá jẹ́ pálàìní náà ní lódodo ní máa ń tọrọ nínú tó tún dá fún ìbànújẹ́ rẹ̀ láriwo tó ọba pamọ́ nísìnyí èèyàn kan á bọ́ ó ní kí ẹrùn lọ́wọ́ nítorí pé ìyàwó òun bímá ṣùgbọ́n na iṣẹ́ abẹ lọ́gbà bímá ó sì ní káwọn lọ sin ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà tó wò tiẹ̀ lálàá àti kóru rẹ̀ rí láti kóru ẹ̀ lọ́wọ́ rí ọ̀pọ̀lọpọ̀ nírú rẹ̀ ṣẹlẹ̀ sí sẹ́rù pé ìyàwó bímá nírọ̀wọ́ rẹ̀ sẹ̀ ọ̀padà já sí sábẹ́ àwọn anìkọ́ lọ pé gbẹ̀lẹ́gbẹ̀ náírà àwọn olóòtú gbọ́lẹ́tìrì àtẹ̀lé ẹ̀rọ bí àwọn èèyàn náà ni. nítorí kí wọ́n pèjú ẹ tó rí iṣẹ́ níṣẹ́ tí ń ṣe lójúmọ́ ìnìkan pa wá ń tù. ìṣe ń bùkátà seven hundred láti lọ sílé lójoojúmọ́. tata hundred tí ń sèbù ní ìsinyìí báyìí ó ti sèbù tó sùn mẹ́ta ẹ bá ní sí òun lò lọ́jẹ́ five hundred lọ́nà oṣù mẹ́ta náà forty five thousand hospital sì ní kọ́ san one twenty thousand ó sì sọ pé òun ní forty five ẹrùn lọ́wọ́ bówó yóò ṣe pé ah ó náà tẹ́ ọ̀nà ẹnìkan bá fi ten thousand kún ẹnìkan bá fi two kún ẹnìkan bá fi one kún nítorí pé mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni tẹnìkan bá gbèrú bùkátà yẹn wá lápèjúwe kò yẹ kó kú òbí ṣáájú kówó yẹn tó pé nínú ìjọ́njọ́mọ̀ ẹ̀yà ara wa ni kò á túbọ̀ sí kọ́ lọ́mọ dáràn àtàwọn èèyàn lọ́rùn o àmọ́ bọ́lá ń bá gbèkú ọtí èsì pé ọlọ́mọ lẹ́tà sí ó yẹ kí gbogbo mùsùlùmí ọ̀ràn lọ́wọ́ inú rẹ̀ náà dùn alihamudulilayi kí ẹsẹ̀ mi nìkan àwọn ẹ̀yà mi mùsùlùmí bẹ pẹ̀lú mi. wọ́n á ti pé káwọn bá a pé nísìnyí mọ́nà rẹ kó fẹ́ sòkò kọ́ èèyàn àbí wọn lọ gba owó lápò tẹ̀sán pọ̀ gbọ́dọ̀ gba gbogbo owó èlé wọ́n kékeré ọwọ́ lọ fọ̀rọ̀ bọ́ ọgbà five hundred thousand wọ́n á ti di ma ọmọ tó ti lé two hundred thousand wọ́n ẹgbàá mi o àwọn tí wọ́n jẹ lówó lé mi o ti lé ọdún wọn láti lóògbé lóru wọn ò lè ọkọjá jẹ lọ. nítorí kẹ́ni awé fún kọ́ ọ̀bàjẹ́ ọgbọ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lẹ́nu kankan lọ lórí irú eléyìí torí pé tọ́lọ̀ sẹ́ni pé wọ́n ta àwọn alẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ́n tọ́kùwà wọ́n lọ́ ta àwọn alẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ́n lọ́ọ̀dùwà lórí dáadáa sísè ní ẹ máa rárá yín lọ́wọ́. lórí àti bẹ̀rù ọlọ́run kíkẹ́ ọmọ rárá yín lọ ẹ má rárá yín lọ lórí àti dẹ́ṣẹ̀ ẹ má yín lọ lórí àti lórí àti dìtẹ̀. ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́kọ̀ọ̀rùn bá ńlá ni kọ́ ọlọ́mọgbà àwọn epo ọgbà àwọn màálù ọgbà àwọn èlùbọ́ ẹnìkan lọ́gbọ́ ọ̀dà bíi ọ̀dà bíi irú ìyẹn pàdánù ìyá rẹ̀ yóò ti pàdánù rẹ̀ àbí sálẹ́ni náà nù wá ní sínú rẹ̀ wà á dùn pé màmá òun kú bàbá òun kú síbẹ̀ ni wọ́n ti lè gùn tó ọmọ rere oníṣẹ́kọ̀ bí òun kú yáàrì tí mo kó nsàmàlà òrùka àyànnà ẹ̀rọ àǹkọ́tà fún ọmọ ẹ̀ tọ́lọ́ ti kárí lókèrè ká àwùjá yóò kárí nìyẹn náà àlọ́ òní kárí tiẹ̀ ló dé ìdálómìnà bọ̀ yóò kárí ló ń dàbí ìgbà tẹ́ ń ṣègbéyàwó torí di eléyìí báyìí lópin ìgbà tí àwọn mùsùlùmí bá ń rara lọ lórí dáadáa ẹni rí mùsùlùmí kan tẹ́lẹ̀ pé ìpọ́njú òde bá tí ò ní rẹ ni rẹ lẹ́kùn. lóòótọ́ gbogbo wa lè má nì àmọ́ tí gbogbo wa bá jẹ nípinnu pápẹ́ ra nìkan lọ́wọ́ ẹ̀rí pé pàjọ́ kù òkú torí pé tọ́wọ́ sísì tó mú àkókèrè ibẹ̀ lẹ́rú ọlọ́nkọ sí ní èlò ló kù àwọn ó kù hundred thousand hundred naira. tẹ̀lé ìtumọ̀ sí pé ẹni tí máa ń tọ́ kìí ṣe pé tìyín ni kẹ́ ẹ máa tẹná wádìí sóòtọ́ ní sọ àbírọ́ nípa tẹ̀bá tí wàá fi rọ́ nípa kẹ́ ẹ jágbe má ẹ má jágbe má ẹ má jágbe má ṣùgbọ́n àti màpé láwùjọ tó wa lónìí àwọn èèyàn kan ò gbégbá bára o ṣùgbọ́n ẹ̀rọ burúkú náà máa pa ọ́ ó lè wá sí mọ́ṣáláṣí ó sọ fún yín pé òun lọ sí lọ́kọ́jà ni owó tó wọ́n fi wọkọ̀ kù sí àbá wọn lè dá wọn lọ́nà ọmọ fọ ẹnu ara rẹ̀ kí aburú mọ́ra rẹ̀ òun afẹ́kẹ́ ẹ̀rùn lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tọ́ ó ń sísì elépin ni wọ́n bá kó ó wúlò ẹsẹ̀ láti lò hàn lọ́kọ́jà èlò wọn wọkọ̀ rẹ̀ owó tá a kójọ fún wọn ti lọ ten thousand èló wa wọn ń wọkọ̀ lọ́kọjá abatumba amọ́sálásí mi ó lọ lọ sí ọ̀rẹ́ ni o owó wa tán à lọ́kọjá ti dọ̀rẹ̀ ó tún gbowó dọ́ńbẹ́ o à irú eléyìí ó ti di four one nine ọ̀yẹ̀kẹ̀ tí rẹ̀ fáwọn yìí ẹ jẹ́ wọn torí tí rẹ̀ bá pọ̀ ìbàjẹ́ pọ̀ bí ẹnìkan ní ìsinsìn parọ́ ká ó súnmọ́ kọjá kó sì wà lóko mọ́sán ti sùn. ó ní ọmọlẹ́yìn pọ́ọ̀lù ló ń tẹ́lẹ̀ òun sì jẹ́ pàìtọ́ tọ́ọ̀tì kan òun sì ń gba owó tó tó five hundred thousand lóṣù nígbà tó ń wà ní ṣọ́ọ̀tì yẹn. àmọ́ ìgbà yẹn kó àwọn lọ sí Jerusalem pé káwọn lọ sí ájì kúdùsù kò sì sáájì ń bomi àfi Mẹ́kà ájì rántí àmì ti ibẹ̀ ló ti rí i pé wọ́n ní àwọn ọmọ ìsàlọ̀ àlá wọ́n ti kọ́ àwọn ọmọ mọ́tẹ́lásí wọ́n ti kọ́ àwọn tó máa ṣe sọ̀láṣì àwọn mùsùlùmí ẹ jẹ́ òun ní ìyá ọkọ̀ ti dé ẹ pé táwọn mùsùlùmí máa ń ṣe ìwọ́n ni ìsìláàmù lọ́la náà ló ń bá kéde kó ń di mùsùlùmí lọ́hùn pàtó òun á dé àwọn sọ́ọ̀tì wọ́n bí lè ń o ó kú ibi tó wọ́n gbé gbà ibi tí wọ́n ti lọ́ọ́ gbókùnkókùn nínú àtijọ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni wọ́n lò di mùsùlùmí ọgbà wọ́n bá máa ń sọ̀n lóko wọ́n bá máa ń sọ̀n lóko gbogbo tó ń bá wọ̀ ń lò wọ́n sọ̀n lóko ló ń bá sáfì sáwá sí láǹdì tiwáǹbì ok ẹ̀rọ àrùn lọ́wọ́ irú ìrànlọ́wọ́ wò lọ́n fẹ́ ká ti fún ah ó lè ṣe tíṣà òun sì fẹ́ wọlé tí àtàwọn ọmọ òun àmọ́ onídìílé tí wọ́n máa gbé kọ̀bùrù ẹ̀yin ọmọ ẹ lọ wálé fún títà tó ti ló lè ṣeun ọ padà wá ọ wà sèǹtàbí sábà tó parí sọláàtì ọ wà sèǹtàbí àwọn ọmọ rẹ yẹ ránṣẹ́ tí wọ́n kọ́ ọmọ bọ̀ àgbàlẹ̀ fún gbogbo ẹ̀ mọ́ wá lè kí ọ̀fẹ́ kí ló kúkú ebi ń tọ́ ọlọ́run fẹ́ náà tọ́ torí kọ́ mọ́ bàa wá lù yín bá gẹ̀ láfi ń sọ eléyìí nígbà tí a parí sọlá abáni ó sèǹtà àbí fún mi à ah, ní kọ́yàkọ́yà yìí bẹ́ẹ̀ ni ẹnlẹ́ ti graduate látọ̀dún báyìí ẹ̀yin tọ́wọ́ tó ẹgbá rí ẹgbá fún kò sí wàhálà ó bá ní ẹ bá jẹ́ àwọn hmm, ti tètè jí wa láàárọ̀ kùtùkùtù so wọ́n fi wá ṣe ìdánwò yẹn ọdọ ẹ̀yin ọmọ ẹ̀bẹ̀rẹ̀ tí bá wálé báyìí àwọn bá gbalẹ̀ ọ̀fọ̀ tọ́ ẹ̀rọ wọn gbowó yìí ibi tí bísọ̀ máa ti ń bọ̀ tó bá jẹ́ ìlú tó ló ti ń bọ̀ ni tó bá jẹ́ lòlú náà ni yóò tó wọkọ̀ lọ́bọ̀ lẹ́ẹ̀mẹ́rin àfún ọ kó fi wá lọ́la àfi tẹ́lẹ̀ àwọn àpè lọ́tùnla làwọn ń gbọ́rí wà láti oríṣiríṣi báyìí ní mọ́sálásí kan lẹ́bàá yunifásitì wọ́n tún rí tó tún dìde títún ṣe báárà yìí ní mọ́sálásí kan náà lẹ́bàá oríta náírà ó tún bára kà á tọ̀ nígbà ẹgbẹ́ ẹnìkan wá dáadó pé ẹ bá ọ̀sẹ̀ náà lọ́sẹ̀ tó náà rẹ̀ ó ní tó ń gbọ́ pa oríta ọgbẹ́ bàjẹ́ ọ̀rọ̀ <laughs> ọ̀sẹ̀ rántí ọ̀sẹ̀ rántí tí wọ́n ní kọ́ ọ̀padà wá inú mi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n lágbẹ́ni àwọn tí wọ́n tó tó ti gbúná láàárọ̀ lọ àárọ̀ lọ òkúrọ̀ ìpè tó gbogbo irú àwọn rọ́bà wọn torí kí àwọn èèyàn máa rò pé àwọn mùsùlùmí wọ́n gọ̀ èèyàn sì lè rí wọn mú wọ́n ti máa láàánú jù èèyàn lè tètè rí wọn mú aláàánú kìí ṣe ibi tá a gọ̀ mùsùlùmí ọ̀gọ̀ káfíìrì ló máa ń gọ̀ káfíìrì lórí wọn ìpè ṣùgbọ́n mùsùlùmí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a máa ń ṣe òun ìmọ̀ ju àgọ̀ lójú ẹni tí ì bá ṣe mùsùlùmí. torí bẹ́ẹ̀ lẹ́yìn irú wọn tẹ́ bá rí wọn ẹ dá wọn lẹ́kùn à ń purọ́ ẹ dá wọn lẹ́kùn à ń jẹ látàrí rọ́ nítorí pé irú wa ìmọ̀ dínà nù ẹnu mi bá dé lọ́la tó ń dé lódodo àgbẹ̀wọ̀n ẹbí wọn tẹ́ máa pánu òun sì lè má jòrọ́ torí bẹ́ẹ̀ lẹ́yìn irú àwọn ọ̀wà arákùnrin yẹn tó bá láǹfààní àti gbọ́rọ̀ wà yẹ sọ fún tó bá ké ìsìláàmù òdodo lọ bá gbà ìsìláàmù kọ kápárọ̀ ìsìláàmù kọ kásẹ̀jàmbá ìsìláàmù fẹ́ ká dúró déédéé àti pé ọlọ́run bá ṣépè fáwọn òpùrọ̀ ó ní alẹ́ làánẹ́tì wọ́ọ̀hì alẹ́ kẹ́ẹ̀dẹ̀bì ẹsẹ̀ tí ẹ gbọ́ làánú ọlọ́run kọ́ máa jẹ́ tàwọn òpùrọ̀ àwọn èèyàn fẹ́ ṣàánú rẹ lódodo wọ́n sì fẹ́ ràn ọ́ lọ lódodo àti ìmárọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tá a kọ́kọ́ rí ó fi hàn pé kò fẹ́ sòótọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ Islam tó lọ gbangba kò fẹ́ jẹ́ òótọ́ torí kúkú lòdó ń kú báyìí ọ̀rọ̀ rẹ̀ ń múrọ̀ dání tí máa ń rọ̀ nǹkan ó dẹ̀ kọ́ lọ́n dá kọ́ sànù wa ẹ má jágbe mẹ́ni tí ń tọrọ bẹ́ẹ̀ bá ní fún ẹ bá sọ̀rọ̀ tó dáa ẹ bá sọ tó dáa láyè sí tí wọn bá bá ẹni tí ń sọ tí ń tọrọ sọ̀rọ̀ tó dáa inú tó máa bí wọn wọn bọ́ ń lé ó ní kó ọrùn lọ ó sì ní tọ̀ ó pọ̀ lọ́wọ́ tiẹ̀ náà ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ẹlòmíì tí ọba bú ọ lónìí yóò pòsì a sì mọ̀ pé ìpòsè gan ebú ni ebú ni àbí sàlámù àlékún ló ṣe yìí sàlámù àlékún ó ti ẹ̀dẹ́ bíi fáwọn bára ni ṣẹba ní àlàyé bá musa olùsùgbọ́ ọmọ ọlọ́dún ló ké ni wọ́n ní fún yàn bára wọn ti bọ́ lọ àti bọ́lọ̀ náà làbẹ́ wọ́n bára wọ́n fún five naira ó sì gbé ó sùn rúgudu ọ̀lẹ́lẹ́ ní kókó tó yàrá náà tura ìjà ni torí di eléyìí ẹ̀yin ẹ̀ma jágbe mà ẹ̀yin ẹ̀bá sọ̀rọ̀ tó fi hàn pé ẹ̀ ní tẹ̀sùn ẹ̀ sì bù tò wọ́n sì ní àìdákẹ́ káàsì sọ bí irú báwọn Yorùbá náà ṣe dó ń bára pẹ̀ṣà ní tí wọ́n ti àwọn àdúrà kàṣùkàṣù ẹ̀ ní kàdí ẹ̀ tó wọlé ẹ̀ ní wọ́pọ̀ ẹlẹ́jẹ̀ ẹni tí ìdágbére fún òní mọ́ iṣẹ́ lọ́ọ́ yóò lè sọ láti lójú ẹ lókè aláàjì rẹ aláàjì rẹ náà máa borí ara wọn ni ọ máa ra mọ́tò ní mọ́tò ni yóò bá lẹ orí táwọn màmá màmá ti máa yọ ọ ọ gbọ́dọ̀ tí ó ń yọ kéèké aláfẹ pabara rẹ má fún kọ́bọ̀ má fún kọ́bọ̀ bí ó ń bá a kan wọn ní í ṣe bára àwọn èèyàn wá dá sédè mi ìdígbà tí wọn gbọ́ ní sọ́wọ́n gbogbo ètò ìsọ̀rọ̀ ọ̀kàn yìí ó owó ni wọ́n wá so wọn náà fẹ́ dá sí rọ́ọ̀fù má bù má bù fún mi kìí ṣèbù nfọ kìí ṣèbù láti má sọ̀rọ̀ ọgbà sọ̀rọ̀ kó tó mú gba rẹ̀ kó lọ́ mú pé ọ̀gbọ́n pé ọ̀là ń bá sọ̀rọ̀ torí di eléyìí wà á mẹsà ilẹ̀ fẹlẹ̀ tẹ́lẹ̀ mẹ́jà gbé ma sáájú gbogbo alẹ́ ṣe bẹ́ẹ̀ fọ́fẹ̀ kan nílò yìí ẹnì kò tún ní ṣe bára mi ògbẹ́ni tí ń ṣe bára ti ṣe kọ̀rẹ́ ni fún kọ́bọ̀ fọ́fẹ̀ kan àwọn bára ọkọ̀ tẹ̀ àwọn náà lè darapọ̀ mọ́ ayé lórí ta náírà fáwọn náà fẹ́ máa ṣe tẹ́bílì sókè torí ńgbà tí ọ̀nà kan bá di ọ̀nà míì kọ́ yọ̀ ọ́ la eléyìí jẹba ọlọ́run ẹlẹ́dàá wọn. وتسألني أرأيت الذي يكذب بالدين كذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ọlọ́wọ́ bá ń ṣe ìbáwí ń bì gbogbo àwọn ẹni tí ò ní àkàtì fáwọn aláìní gbogbo ẹni tí ò láàánú àwọn tálákà ọlọ́wọ́ bá ń báwí ń bì ọlọ́wọ́ ní sọ wòórí ẹni tí máa pẹ̀lú nírọ́ àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n máa pa ọmọ òrukàn tì wọ́n máa dá wọn dára wọn pé bàbá ti lè ṣe kọ́ máa ṣe kọ́ ká wọn. wọ́n yóò sì gbára wọn níyànjú lórí àti fáláìní ló ń jẹjẹ. tó àwọn eléyìí àwọn wà abúnìyàn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa alọ́ mọ òrukàn àbọ̀dọ̀ sílẹ̀. ọmọ ọmọre ọmọre ọlọ́run là ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo orí tẹ́ bá ti fẹ́ ṣe láyé ẹ má ṣe nítorí èèyàn ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ń sọ ni inna al-insana li rabbihi lakanud nígbàjú aláìmoore lèèyàn jẹ́ sí olúwa ẹlẹ́dàá rẹ̀ ọba jẹ́ aláìmoore sólúwa ẹlẹ́dàá rẹ̀ tó da tó sọ déèyàn ọba tí ó pa ọba tó lálùjáná tó níná bóun ló ṣe wá fẹ́ jẹ́ ẹni tó mú orí sí ìwòye yẹn ẹgbẹ́ rẹ̀ kí ni wọ́n ṣe fún tó tó tọ́lọ̀ ṣe fún. ìwé àwọn mẹ́jọ orí lẹ́nu kálá ìmú orí lẹ́nu kan oníbi fẹ́ pàtẹ́rẹ̀ kálẹ̀ ẹ̀yẹn fẹ́ ti pè nǹkan tẹ́yìn bá ń ṣe fọ́lọ̀ ni torí ẹ̀yìn tí a bá rí fọ́lọ̀ kì í gbé àmọ́ tó yẹ kó pẹ̀lú èèyàn kékeré ni ibi tí a ti sọ̀rọ̀ fún ga mọ́tìmọ́tì bí sùn. torí ẹ̀ dáadáa wa tó máa ń ṣe ẹjẹ a máa fi sun ọlọ́run èyí sèyàn láti sùn tọ́lọ́ ọlọ́run lọ lẹ́sàn tá à ń fẹ́ o èyàn ò ní pé sílẹ̀ yẹn ti ẹ̀fẹ́ fún ọ náà òpin rẹ̀ ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí mo ti padà fi tìsọ́dọ̀ ọlọ́run náà ní kọ́lọ́run sàn yín lẹ́sàn rẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé mọ̀nyí náà ìlọ̀ ọ̀rùfẹ́ láàyò àjẹmjẹwà ziyahoo la yadhhabu al-'urfu bayna Allahi wan-nasi wọ́n ní gbogbo ẹni tí wọ́n á ṣe dáadáa kò lè padà rẹ̀ sàn rẹ̀ torí oore kì í gbé àárín ọlọ́run àti èèyàn níyàn ọba san fún ọlọ́run san fún ọ náà láti jẹ́ ká níyàn tí ó ẹ má ṣe nǹkan kan torí èèyàn anything tó bá jẹ́ dáadáa ẹ má ṣe nítorí torí ọlọ́run tó lẹ́sàn-án ní ká ẹ ní sẹ́ni tẹ́ ẹ sórí fún yìí tí ọba mọ̀ torí tẹ́lẹ̀ náà ọlọ́run tó da náà aláìmoore lọ́jọ́ sí bóyá wàá lè ní èèyàn tó yọ máa pàrònú yín rẹ ìbànújẹ́ òní máa borí ọkàn yín ẹ sànú ọmọ òrukàn ẹ sì jẹ́ àmọ́ bára wa jíròrò nípa báwo láti máa ṣe agbátẹrù àwọn aláìní tí wọ́n fi máa ronú jẹjẹ ẹ mọ̀ pé tóbi bá ti kúrò nínú ìṣẹ́ tí ń dá yẹn láàmú iṣẹ́ ti lọ nìyẹn nítorí kété bí bá ń pààyàn kọ́ tó ọ̀tẹ́ ló bá sọ náà kò ní wọ orí rẹ̀ wọ́n lè ti jẹ́ pé láwùjọ wa poverty eradication tíjọba ọmọ pariwo gbogbo gbà wọn ò ti sẹ́tọ̀ wọn àti sẹ́tọ̀ ní ìsìsẹ́ bá sọ pé ẹ máa fáwọn èèyàn ní thirty thousand lóṣooṣù torí pé ẹfẹ pa ẹfẹ kóòsì rẹ sọlá ń kóòsì rẹ kọ kóòsì kankan rẹ nítorí pé ẹfẹ ẹfẹ ẹfẹ sẹnà káwọn èèyàn dó mẹlẹ ẹfẹ sẹnà kó di arúgbó mẹsẹ nìyẹn nítorí pé iṣẹ́ wò là ń sí tàbí lẹ́tọ̀ọ́ sí wọ̀ wọ́n ṣe nǹkan kan irú wọn ní ìjókòó tẹtẹrẹ tó tún máa bú èbú five thousand nínú táwọn wí ẹni tó kún fún yẹn fifty thousand ó ti bọ́ọ̀ bá ń ṣiṣẹ́ náà ìlú lọ́ba máa gbà olùkọ́ àrùn mi náà ń ṣiṣẹ́ oṣù kan tó ń gba five thousand tọ́lọ́ sì máa ń fa àlùbáríkà iṣẹ́ lọ́wọ́ tó kọ́ wọn tí wọ́n bá bí owó kì í ṣe kẹ́ máa kówó lé wọn lọ́wọ́ ṣebí kọ́ni ní sèwọ́n pẹ́jà jẹ́ ni ẹsẹ pé máa fún mi lẹ́jà jẹ máa fún mi lẹ́jà ń jẹ́ pé ọ̀rọ̀ ti fún mi kọ́ ebi náà kúlọ̀ rẹ̀ àmọ́ tó bá kọ́ mi bí ń sè máa pàjẹ́ màá lọ́ máa ṣe túrú níbi tí wọ́n máa ti ń tọ́jà títí sọ́wọ́ wọn fi jẹ́ kí n rí kàpá torí ẹ̀ bẹ́ẹ̀ náà ní láwọn àwùjọ tiwa náà ọjà tọ́lọ̀ ń bá bùn wa ká máa fún àwọn ẹni tí ò ní ló ń jẹ tóbi òfin ní pa wọn àwọn tí wọ́n dá àdúrà ká tẹ̀sà apá kan nínú àwọn aláìní àwọn tá a ní agbára láti ṣiṣẹ́ irú sẹ́wọ̀ irú sẹ́wọ̀ irú sẹ́wọ̀ lẹ́ lè ṣe káwọn ọmọ ká fi tá wọn lókòwò wípé ẹ̀yin ọ̀tún ni wọ́n á gbóúnjẹ ọ̀pẹ́ yìí máa o à ń pè é máa sára owó tá a fún yín kíkẹ́ ti bẹ̀rẹ̀ sẹ́yìn kí ọmọ ẹ̀jẹ̀ lára sẹ́yìn sẹ́yìn ló ti máa bọ́ ma. sẹ́lẹ̀ lọ dájú nítorí gbogbo ẹni tó bá fi fún mi fún mi fún mi kọ́ra àwọn kì í fi wà gbà gbà gbà fún iṣẹ́ àtẹ́tẹ́ fúnmi ló mà òun ní kọ́ àti fúnyà torí ẹ̀ ọ́ pàtàkì láwùjọ wa tá a máa ń fẹ́ kó o ọlọ́run kọ́ pọ̀ láàrin wa a gbọ́dọ̀ láàánú tó pọ̀ ká máa ṣàánú àwọn aláìní ẹ gbọ́n tá sọ ó ní ọlọ́run ọba kì í kò ní ràn yín lọ́wọ́ àfi tẹ́yìn náà bá ń ran àwọn láìní lọ láàrin torí ẹni tí wọ́n ń fẹ́ kárìbì kí wọ́n máa pọ̀ sí má sì ràn lọ́wọ́ káláyìn ní tí bá ń fẹ́ ìparun fún tọ́lá fún mọ́tà àánú aláìní torí ẹ ọlọ́run ọba ẹlẹ́ta wa là ń bẹ̀ kó sì tí ó nífẹ̀ẹ́ àwọn aláìní kó sì wá lọ́kàn náà ẹjọ́ máa sì ràn lọ́wọ́ fáwọn aláìní ọlọ́run bá tọrọ gbogbo wa lọ́rọ̀ alálùbáríkà kó fàlùbáríkà sí ohun tó pè wá nípa lóko wa lọ́rọ̀ ìpọ́njú ìdààmú ó kéré ni ọ̀pọ̀ ọlọ́run dákun wọ́n ti sàdánwò fún aláyé wọ́n ti sàdánwò fún alálùkìyàmù ọlọ́run bá kó gbàdúrà gbogbo wa kó sì wá lọ́mọ àlùjẹ́nà subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. òjíṣẹ́ àwọn sọ̀tọ́lá tó sọ wípé ìdá ìkìmọ̀ ti sọ̀tá fàlà sọ̀lá ta ìlànà ìtura ṣé a ti wá sí àwọn nígbà kan tó sẹ́yìn bá àwọn mìíràn wọlé títí sí bámbámbámbá o. alhamdulilayi àwọn ń ṣe sọláàtì apárí sọláàtì ọ̀ràn yẹn àwọn èèyàn kan wá wọlé àwọn náà fẹ́ ṣe jàmáà tiwọn àwọn sì fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọláàtì wọn. النبي صلى الله عليه وآله وسلم سقي إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة ثم تجي صلاة أي سكة صلاة مئة في تجارين sáájú ọdún wọn tí wọn fi parí jamaa tiwọn ni àwọn náà parí tẹ̀ parí jamaa mi náà àwọn náà tún ṣe kọ́ ọmọ gbàwé làwọn kò láǹfààní àti ṣe náfìlà tiwa tí wọn fi parí jamaa pẹ̀lú ìmáàmù tọ́jú ìmáàmù rọ́ọ̀tìbì mọ́tíláṣí yẹn ẹlòmíì ọba àdé lẹ́yìn rẹ̀ wọn láwọn fẹ́ ṣe jẹ̀mọ́ àtàwọn kò dín lọ́nà láti ṣe náà kàtì torí jẹ̀mọ́ àtàlákọ̀ọ́kọ́ yẹn làdí ìsìbáwí pété bá ti ṣe kọ́ọ̀mà ẹ̀ gbọ́dọ̀ ṣe náà fìlà àmọ́ àwọn fẹ́ jẹ́ late kọ́ọ̀mà àwọn ọlọ́mọ tó fà táwọn fi late kò dín lọ́nà kẹsẹ̀ náà fìlà tì wọ́n ní tóbìnrin bá rọbí wọ́n máa ń ṣe àgbà pé sọ́mùmẹ̀ sẹ́bí ilẹ̀ yẹn sọ̀rọ̀ wọ́n máa ṣe lọ́pọ̀lọpọ̀ tó bá súnàmù tí ọba bá súnàmù ìwọ súnàmù wa kọ̀tàkó súnà pé kóbìnrin tí ó rọbí ọmọ tó kó sọ́mùmẹ̀ sẹ́bí ilẹ̀ yẹn sọ̀rọ̀ kọ̀tàkó súnà nàbì sallallahu alaihi wa sallam pé kóbìnrin ọmọ sọ bẹ́ẹ̀. Naam. tẹ́yì wọ́n ní ìgbà wo lèyìn ó tó gbọ́ lóko jíjọ́ mọ̀ òrùka bàbá rẹ̀ ti kú nígbà tó wọn ti bàlágà ọlọ́run akọ kókó wọn sọ máa dọ́rin ọdún láyé títí tí ó di òbí kú tó ti dàgbà tó ti bàlágà náà ọmọ òrukàn náà ni wọ́n máa wí rárá o ọmọ ó péjú àríwá ẹ̀rí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti kúrò lọ́mọ òru. nítorí pé bí gbogbo tí ó àmì tá a fi máa pé ọba yọ tí yẹn bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti kúrò ọmọ òrukàn. ṣùgbọ́n láwùjọ Yorùbá àwọn máa ń wò pé tí gan bá ọmọ èèyàn ká ti ń súnmọ́ fún ọdún ọ̀rọ̀ ni ọmọ òrukàn ló kò sí àpò sí bàbá tààtì àbí tí bàbá òrukàn bá wà adúrú wọ yóò wá pé ọmọ òrukàn kọ́ so eléyìí jẹba o ẹni ẹni tí ìsìláàmù sọ wípé kò ní bàbá ṣé òun ló ń pẹ́ ọmọ òrukàn àfi tí ìyá rẹ̀ bá tó kú torí ìyá lásán ló ní nìyí bí àwọn ọmọ tá bí gbọ́dọ̀ zina aṣọ pé kò ní bàbá ṣé irú ẹlẹ́rìí ní ìsinyìí ṣé ìyá rẹ̀ tó lọ mọ́ ńgbà tí ò ti ní bàbá ọ̀ láti ńgbà tí ìyá bá kú ló di ọmọ òrukàn rárá o ẹranko ní ẹni tó jẹ́ pé tí ìyá tiẹ̀ bá kú ní ìdọ́mọ òrukàn ṣùgbọ́n mi yàn bàbá rẹ̀ bàbá rẹ̀ náà ni lẹ́yìn náà eléyìí ńṣe làbá sọ ike tí ìyá rẹ̀ bá kú yóò dọ̀mọ òrùka tó yẹ kí ìyá lásán ló bí síbẹ̀ àmọ́ ọkùnrin náà pẹ̀lú rẹ̀ tó fi bí àmọ́ ọkùnrin lálẹ́ àti kẹ̀yìn burúkú kan ni ìyá sọ pé wọ́n bí lọ́mọ òrùka ni wọ́n rò pé bàbá rẹ̀ ti kú kún ọ́ tó bí ọjọ́ bó ṣe jẹ́ tọba ti tó kọsọ kó wọlé bàbá rẹ lábẹ́ òfin Ọlọ́run ọ jẹ ìyá sí so táwọn kí lábẹ́ òfin Ọlọ́run tẹ wọn sọ pé ah, ọmọ tó ń wá bàbá rẹ olúwa rẹ ní tálólúwa rẹ wípé òun tó ń bá yín sọ̀rọ̀ ní a ọ jẹ ìgbà torí pé Ọlọ́run sọ pé tíyẹn bá ti jẹ́wọ́ pé mo dáràn òní ní kọ mẹlẹrìí wa eléyìí jẹ bó ti jẹ Ọlọ́run fọmọ tí ó kà á wọ́n ní èèyàn méjì ń jà èèyàn méjì tí wọ́n ń jà yẹn wọ́n á bá wọn parí rẹ̀ wọ́n sọ títí títí ẹnìkejì ló ń gbọ́ wọn gbà ẹnìkejì wọn á máa sálámà sí gbogbo gbà àmọ́ kò ní dáhùn wọ́n dàbí ìgbà tí irú rẹ̀ ti pọ̀ ẹnìkan náà béèrè ń jóni tí àwọn ọ̀wà burúkú lélẹ̀ ìwà ṣetán lélẹ̀ kí lọ́ọ́ fẹ́ gbà bẹ́ẹ̀ wọn mọ̀ pé róńdó lórí ìwọ tó rí róńdó náà wọn ń bẹ̀ lọ lónìí gbà kí ló bá wá ṣe tó bá jẹ́ pé gìrìwò bá ní ọ ó yẹ kéèyàn gbà fọlọ kéèyàn ó sì fi sùúrù kó fi kún ọ̀rọ̀ rẹ̀. kéèyàn gbà fọlọ kó fi sùúrù kó fi kún ọ̀rọ̀ rẹ̀ oríire ló sè nígbà tí wàá tèèyàn jà tọrẹ ní báyìí dá sí ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí hàn nígbà tí òní rẹ̀ ní báwọn dá sí pèkí hàn ló dé tọ́mọ fi fi sú olóore tí lọ́ọ́ fẹ́ gbà ń bẹ̀ kò pé àwọn eléyìí yẹn làwọn ẹni tó ṣe pé tọ́mọ ti bẹ́ nìkan jà bí kóńtì òkú ni ọmọ sí wọn ó kì í tọ́ba kú nìsín ìwọ náà lọ́wọ́ àmọ́ gbára dálẹ̀ fẹ́ ọ̀rẹ́ mi kú ọ̀rẹ́ mi kú wọ́n kó gbẹ́ lẹ́nu àná ni wọ́n èèyàn búra dáradára yìí torí ìṣẹ̀lẹ̀ kí la fẹ́ gbà ń bẹ ilé ayé gangan fúnra ara rẹ̀ bíntín báyìí kò wá yẹ kó jẹ́ pé abáyàn jà ọlọ́ntún àwa lọ ara ẹni bá wa sọ àwa làwọn ò ní gbà kí ló fẹ́ gbà ń bẹ kí ló fẹ́ gbà ń bẹ lẹ́yìn náà gbèsè ló ń kó jọ gbogbo sálámà sí wọn sálámà sí ọ dáhùn gbogbo ẹ̀yàn padà dọ̀rọ̀ sí ọlọ́run tó bá di lọ́la gbé ní òkè àmọ́ sọ̀rọ̀ ẹni imaamu nawawi rahimahullah wọn lẹni tí a máa ń sálámà sí sí ọ̀dà tí ká dẹ́kun sálámà ni wọn ni rárá o ẹ máa sálámà sí yóò sàn jọ gbìyànjú kìyà ṣe lè jẹ ló ṣe jẹ ẹni bá ń sálámà sí lójú máa ń tí o tó ń bá rí pé jókòó láàrin àwọn èèyàn lójú máa ń tí o láti sálámà sí torí kò ní dáhùn kí lójú ń tì ọ ọ̀hún dájọ tó ń jọ gbèǹde kí wọ́n ní tì ọ lójú asalaamualeykum ọba àwòkọ́ adìyẹ tó sùn ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́ òun ló sùsù ká wàhálà yóò kó dárò kìyàmà ni naam wọ́n ní sọ́tọ́ nínú òfin ẹ̀sìn Islam kéèyàn fẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù fún ọmọ lọ sí sọ́ọ̀tì kéèyàn sì máa ṣe Islam tẹ̀ dáadáa ọtí ọlọ́dún òfin ọlọ́ torí pé ọlọ́run ọ̀dọ́ ẹlẹ́dàá wa gbà tó gbà fún mùsùlùmí pé kó fẹ́ ọmọlẹ́yìn kan rẹ̀ kò sọ pé àyà àfikún àti mùsùlùmí náà rárá wọ́n máa bẹ lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù rẹ̀ wọ́n sì máa ṣe islam rẹ̀ wọ́n sì máa lọ sọ́ọ̀tì rẹ̀ wọ́n máa lọ mọ́ṣáláṣí ṣùgbọ́n ìṣẹ́ tí islam wọ̀ ń bẹ̀ ni pé àǹfààní yẹn ti mùsùlùmí ni nítorí pé tó bá bímọ àwọn ọmọ ti mùsùlùmí ìwọ gẹ́gẹ́ bíi baálé ṣe ń kọ̀ǹtúrò lé ẹ̀yà àti ká gba sẹ́rìn mọ́ lọ́wọ́ ọkùnrin ká ti gba sẹ́rìn mọ́ lọ́wọ́ tí ẹ bá so wọ́n kàn kó gbogbo yín dà sí ọ̀sìn mi. ìdí tọ́lọ̀ ti gbà fọ́kùnrin nù tí ó gbà fóbi kọ́ lọ sí ìyàwó fún káfíìrì torí tọkùnrin lọ́kọ́ ní control ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí ti ń fẹ́ àwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù àwọn náà máa padà dọmọlẹ́yìn Pọ́ọ̀lù kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé mùsùlùmí náà ṣe pé ó lọ fọ́mọ ẹlẹ́fọ́ọ̀lù bẹ́ẹ̀ ìsìlámù ń dùn láti. wọ́n ti ọ̀dá ìsìlámù wa rárá olóògbé burúkú tí ọmọ ti ń jẹ́ ìsìlámù. tó wọ́n sì mú lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n ní wọ́n máa ṣe lórúkọ jésù wọ́n bá kájọ ààrẹ gbà lọ́dún ìkáwó ke oní ọba káwó ke yìí sì ń bẹ náà kọ́lẹ̀ pé ọ̀rọ̀ a'udhu billahi minash shaitani rajim torí gbogbo dírámà kò sí ìta ọ̀mà sí. ẹnìkan bá ń bá ti ń gbọ́ra omi lónìí ó ti oyún sínú ó máa bí ọmọ àlọ́sì irọ́ burúkú. lọ́yẹ̀ tí wọ́n lọ́ ọ̀pọ̀ láyé ọ̀gbọ́. wọ́n ń jẹ́ káwọn màálù ní mọ́tọ́rọ̀ ọlọ́run hmm, hmm, àmì àmì àmì kí káàbùrì ń sàdúrà ń sàdúrà ọ̀gbádùn. eléyìí jẹ́ bó ti ṣe ó ní gbèdéke iye èèyàn tó gbọ́dọ̀ ti wà ń kalẹ̀ tí lè máa wọn fi lè sọ kótó bá jùmọ̀ à. tó ní iye nǹkan èèyàn kan tí wọ́n gbọ́dọ̀ wà ń kalẹ̀ táfi ṣe sọ̀lá tó jùmọ̀ à. òfin ọlọ́run sọ pé sọ̀lá tó jùmọ̀ à ó ń bùkátà jàmá àyè dáa sí i iye jama tá a fi sọ pé wọ́n ṣe jama sábà ti wà inṣàlá òtútù lọ́gbà apá kan nínú àwọn olùmọ̀ wọn léèyàn méjìlá lọ́gbà apá kan wọn léèyàn ogójì so lọ́gbà apá kan wọn ní tí a bá ti rí èèyàn mẹ́ta kún imam òtítọ́ ìyẹn tó bá yẹ pé mùsùlùmí òsì ọwọ́ wọn náà lọ kò sí wàhálà ìmọ̀gbé yẹn kẹyàn méjì wà lọ́ máa ṣe sọ̀láàtù júmọ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. àrọ̀ wa a ti mọ̀ kójúṣe wa ni ẹ méjì á máa pẹ́ níbi àti sojúṣe wa. ọ̀pọ̀ ẹ̀mọ́ èèyàn wọ́n mọ̀ pé wọ́n lọ sí júmọ̀ à. yọ wa pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó débẹ̀ lórí ìranù lórí ìra ọ̀dà bẹ́ẹ̀ o ẹ̀sìn tiwa lélẹ̀ ẹni tí wọ́n á ń fi ẹ̀sìn rẹ̀ ṣeré àlùjánnà ló fi ń ṣeré wọn fúnra rẹ̀ kọ́lá níbi tí ó ń bò mí wọn ní agolo ẹ̀kọ́ kọjá kún tó ti mọ́ a àwọn míì gbọ́n mẹ́rin ó sì máa kanlẹ̀ wàláhi musiba ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ láti gbárùkù tẹ̀sí wa anábì máa ń tètè ṣe sọ̀láàtù jùmọ̀ ó máa ń tètè ṣe déyìí pé òjì gbogbo nǹkan kò ní í tí gùn lọ títí táwọn àbí oṣù parí sọ láti ìjùmọ̀ ká mójútó àyẹn wọ́n ní àwọn àgbàlagbà bá àjọkùnrin bá àjọbìnrin tá a ti wíwíwí nígbà ní táwọn ṣe náà làwọn máa ṣe wọ́n máa ṣàdúrà fún yàn pétọ́ láwọn àyà tá a tara wọn jáde ọláwọn bàbá wa lọ́dọ̀ ọlọ́run ọlá ànábì ọlá ìta bóńtẹ́ ọlọ́run ọlá kìíní kan yóò fi kú dáa fún ọ yóò ṣé àmà sàmì ni àbí báwo <laughs> torí pé àwọn náà wọ́n sì tún nílà ká ìdébi pé wọ́n ń gbọ́ bọ̀ máa ń sàmì bó sàmì tọ́ a sì ti wí wíwí ẹni ẹ̀sìn lọ gba àwọn èyí lóye àwọn ọ̀gá yín mọ gbogbo ẹ̀sìn eléyìí kó láti àjẹ́ sáàmà sàmì ni àbí báwo àní sàmì o ànísàmì ẹnìkan máa ń sọ ọlá ànábì ọlá ìta fúnṣọlọ ọlá alukurani lọ́dọ̀ ọlọ ọlá kàába ọlá kàába kàába fún wọn náà sọ kàába sẹrí so ọlá àwọn ìyá tá a tara ọ jáde so ọsà máa gbọ́ wọn náà tòbí àti wíwíwí wọn gbọ́ ètò àlà àìdákẹ́ àti ilé ìjẹgùn ti ṣe jẹ náà wọn ni. oníbèrè ni wọ́n ní káwọn bá wọn béèrè pé oníbèrè sọ pé àbúrò nǹkan ọlọ́kọ́sẹ́ yá dírẹ́sà ìgbà sì fi kọ́ wọ́n ti kọ́ fún pé kọ́ wọ́n ti kọ fún pé kọ́ má kọ́ru tí náà wá freedom báyìí àwọn òbí wípé kí ẹgbẹ́ yẹn bá wọn dá sí i wọ́n sì ra irinṣẹ́ fún un ó ti kọ́ yá dírẹ́sà tẹ́gbọ́n ní kọ́ mọ́kọ̀ ẹgbẹ́ wọn sọ pé à gbogbo àgbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n tó náà ti sọ pé kọ́ ọkọ̀ sẹ́ẹ̀ o torí irú ọjọ́ òní náà nípa àwọn oníbà dá sí ọ̀rọ̀ láti wá fẹ́ dá gbọ́n mi sí omi ò tó lẹ̀ láàrin àwọn òbí àtẹ̀gbọ́n mi tóbi ẹgbẹ́ yẹn dìjú ra irinṣẹ́ fún ni àbí báwo kọ́ yájú mọ́ra fún kò ní ìdí kó dìjú kọ́ yájú kọ́ sì mọ́ra fún. kí ló dé àbúrò àti iṣẹ́ tílọ̀ lọ́ba kọ́ àbára máṣíìnì ránṣọ fún àmì lẹ́yìn ọlọ́mọdé. táwọn òbí bá bínú kọ́ ẹni tó bínú náà ni ó tún padà túnú ká wọ́n sá ti máa sọ̀rọ̀ jù wọ́n sọ̀rọ̀ bànújẹ́ sáwọn òbí rẹ̀ tó máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ o oúnjẹ owó mẹ́jẹ ọ̀wọ́n wọn. ẹ àbúrò rẹ ta ni ọlá ní fún ni à máa mi ẹ sì fún máa ẹ ọ̀rọ̀ tá a ti sọ tá a ti parí bọ́ọ̀lù ẹ ti parí ẹ̀ ó sì ń tọ̀ inṣàlá ń bọ̀ bá di lọ́la mọ́ ń bọ̀. títí kò ní jẹ́ pé wọ́n lọ ran ilé yẹn lọ́wọ́ láti ṣiṣẹ́ tí ọ̀dà lábẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ mi wà tó yẹ kí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ tẹ̀sí ń kọ́ yìí ẹnìkan ò tún láti wọn láti lọ kọ́ àwọn ló wù ẹni kọ́ṣẹ́ mẹkáník iṣẹ́ bíkìlìyà iṣẹ́ kápẹ́ńtà tí àwọn wa ń ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn ọ̀gá wọn lórí ohun tásìkò rẹ̀ ò ti tó bóun ní ohun tásìkò rẹ̀ bá tó tí mo gbà lérò ní freedom pété bá dijọ́ freedom báwo lọ̀rọ̀ ohun àtọ̀gán òun wọ́n fi jáde tó bá dijọ́ freedom nítorí pé ńgbà tó ń ti bẹ̀rẹ̀ sí kọ́sẹ́ ohun tí ìlágbọ̀ọ́yé Islam tó ní mọ́kànlẹ̀ mọ́dọ̀bálẹ̀ mọ̀tí wọ́n tó gbogbo sí ọ la orí bẹ́ẹ̀ ló ń wọ́ fẹ́ nítorí wọ́n tọ́jú kìíní kejì kẹta yóò tọ́jú péréte tó wọ́n firi ló ń lágbọ́ yẹ́sì. wọ́n á ń fọ̀rọ̀ domi tó rọrọ̀ pẹ̀lú ọ̀gá ọ̀gá mi mi ọmọ ní ṣe rọ́ọ̀tà ń kúnlẹ̀ à ń gbẹ̀ gbogbo sí i lórí ah, adékòwò fírìmù òní fílíìmù eré ni wọ́n pè àsọ̀gà mìíní ti ń sọ àwọn òbí lọ bẹ̀bẹ̀ kò kúkú kó lọ́wọ́ náà lé mọ́ àwọn tí wọ́n ti gbà sí ìwé lẹ́yìn o ẹ̀sìn dúró ti àgbàlagbà lórí ni o ẹ̀sìn máa lọ lọ́pọ̀ bí orí ara ni o. ẹ máa ní yọ̀ǹda tiẹ̀ ẹ bá jọ fúrì ọ̀la ni ọlọ́run mẹ́jọ ní tá a jọ gbà ní gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ó ní kí gbogbo ọmọ tí ọba ti firi yóò kúnlẹ̀ náà ah, àmọ́ bí sáà ti gbà ńgbà ẹ̀gbà bẹ́ẹ̀ ẹ̀yìn bíríkìlì rẹ̀ wọ́n láwọn fẹ́ tí àṣírí ń bì kò burú. tọ́ ọ̀gá báyìí tí ọ̀gá ti ní kúnlẹ̀ kọ́ lọ wẹ́ lómi ọkọ̀tẹ́ lọ́dọ̀ rẹ̀. tọ́lá lọ̀gá rẹ̀ ó tún dákọ mùsùlùmí lọ́nà wọ́n pé mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ara wàhálà tá a ní náà nù tó jẹ́ pé ìwọ wọn kàn jókòó mùsùlùmí wọn náà gbẹ́sìn yìí òkúkú ní lọ gbọ́rọ̀ lọ ó ní lọ gbẹ́sìn yìí èyí èsì dilẹ̀ tó o bá lu àsìkò rẹ fún tọ́lọ́ ọ padà ló fún ti ṣètọ́n yóò lọ́nà kẹ́tọ́ ń lo àsìkò rẹ gbà tó padà dìgbà lẹ́jọ́ fún ọlọ́ọ̀gbìn dàlùkìyàmù tani múni sí pọmọ kan sórí lọ́dọ̀ rẹ kò kún lé òfò tani múni sí fúnlẹ̀ ranù rádaràda tí ò wúlò bàtí ẹ̀sìnbẹ̀ wọn náà sọ nǹkan sọ má jẹ alárèkúndá alágbèrè o má jẹ aláfojúdi o kí lọ́ọ̀gá jẹ́ tèmi náà jẹ òbí ọ̀gá náà dá a máa lọ kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ máa lọ kọ́ lọ́dọ̀ ọmọ rẹ̀ nítorí pé tẹ́ ẹ̀ bá pẹ́ ní tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ lé ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ lè kọ́kọ́ yanjú Islam ọ̀faramọ́ fojú di Islam ọ̀faramọ́ gàràgàrà ọgbà ẹ̀wọ̀n fún amadu ti kúkú lẹ̀kọ̀ létí dídọ̀bá lẹ̀kọ̀ tó bá lẹ̀kọ̀ kódà kó ṣe pé àṣà ti fọ́ ọ̀gá rẹ̀ lórí wàláhì yọ̀ọ́ mọ̀ fún ọ yọ̀ọ́ mọ̀ ilẹ̀kọ̀ ẹ̀sìn tí ń ṣe ní ọgbà kó se ń ta ni kó se ọgọ́ ọmọ fọ torí pé ńgbà tí èsìkò náà fọnù fọra ṣùgbọ́n ọmọ mi náà lọ́kùnjú bí ni yóò máa wú ọ̀gá rẹ̀ báyìí bí ẹ̀hán náà wọ́n kọ́ dákàrà dín ní pé ń dáná ńkọ́ à ọ̀yẹ́ kẹ́ sí irú eléyìí lóòótọ́ tí sóbẹ̀ bá bẹ́ńtòsì kẹ́ pẹ́ nàmọ́lápá kó túlẹ̀ bàbá sì dúró tẹ́ bọ́nu wọn kà bọ́ tó egun lẹ́yìn rẹ̀ ni Islam ọ̀fà kò rí di torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní náà kò lẹ́kọ̀ọ́ ni wọ́n wá abẹ́ àbúradà àti tó wọ́n tà sí. wà á fara ọtí nínú Islam àbí orí nǹkan bá ọ tó o rẹ̀ lẹ́kọ̀ọ́ sílẹ̀ náà yàrá àfẹlẹ́ òun ti kọ́ bá ọ. wọ́n ti nínú Islam kò sí kúnlẹ̀ kò sí dọ̀bálẹ̀ ọ̀gá kínní ọ̀yọ̀kọ̀ kọ́ dọ̀ bàbá rẹ̀. wọ́n á ní tẹríba gbogbo onílàákà ìláyé náà lọ mọ̀ pé ìtẹ́gbẹ́ òsínú àtọ̀ ṣẹbọ ebi ìwà náà sọ pé bàbá mi ti wà àbí wọ́n ti sọ ni a ẹ ti tún ní bàbá mi ọ̀rọ̀ kẹ̀kẹ́ rubbish nonsense ni ìtumọ̀ rẹ̀ result ni wọn kà sọ pé ìjọba lè ṣe wà ìjọba lè ọ̀rọ̀ kẹ̀kẹ́ what is the result rubbish and nonsense ṣe mọ̀ pé yorùbá ìsọ̀kọ̀ yẹn àwọn máa gbé sórí lẹ́bù pé olóye ni ọ̀rùn bá wí mo rò pé yé àwọn náà mọ̀ pé kò wúlò kìjà mọ̀ nǹkankan nísìnyí ní ọmọ tí ń bàbá lọ àtọmọ tí ń fún bàbá lówó jẹ èwe ló ìwé ọmọ tó bá pọ̀ ọ́ lé nìyá rẹ̀ mọ̀ ìjọba rẹ̀ láàbọ̀ ìtumọ̀ pé ìjọba lè ń fún wa ìjọba lè ọ̀rọ̀ kẹ̀kẹ́ èyí kékeré òdélé àná so torí tẹ́lẹ̀ ilé tí gbogbo ilé ti yí àwọn bàbá wa àwọn màmá wa náà fi rọ́ lásán àtàwọn ọ̀sẹ̀ bọ́ ni tí bàbá wa ń sàpọ́nlé wọn àpọ́nlé ọ̀sẹ̀ dìgbà tó ọba gbòòlù lẹ̀ àfi lọ́dọ̀ àwọn olódò tó ọba lẹ́kọ̀ọ́ gbogbo èèyàn mọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ tó ọba lẹ́kọ̀ọ́ tó ń bẹ̀bà lẹ̀ tó ń kúlẹ̀ wàhálà gbogbo èèyàn mọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹsẹ̀ ẹsẹ pẹpẹ fúru fún wa ọgá gan kódà bó firi yóò máa jẹ ọ lẹ́nu ojoojúmọ́ ni a ọmọ lọmọ báyìí ọmọ lọmọ báyìí yàtọ̀ sẹ́ni lọ sọ ó ti gbọ́dọ̀ ó ti fọ́ọ̀rì fún rẹ̀ fún bí. ṣé dáadáa náà lélẹ̀ ṣe dáadáa lélẹ̀ yìí ẹ̀yin ọ̀gá náà ẹ̀dẹ́ díẹ̀ ẹ̀dẹ́ díẹ̀ níjọ́ lẹ́yìn náà dọ̀gà sẹ́wọ̀n kẹ́yìn náà kọ́ sẹ́ńbì kan ọlọ́run tó bá ń ṣàlárìkà sí débi pé àwọn èèyàn wa ń ba yín pé àwọn náà fẹ́ kẹ́kọ̀ọ́ orí ńlá lọ́lọ́run ti sẹ́yìn náà sẹ́yìn nìkan lẹ́ fírì ni sẹ́yìn ọ̀gáyìn ló gbẹ títí ti sẹ́yìn ẹlẹ́rìí ti lé lógún ọdún wà láì sọ́mọ kan wà dọ̀ rẹ̀ kó fẹ́ kọ́sẹ́ kọ́dà tẹ́lẹ̀ mi tún máa sọ pé àbúrò sàkó ni ó wà ni wọ́n kọ́sẹ́ ọlọ́run wa ń ti ọmọ sẹ́lẹ̀ mi òǹkà ọ̀rọ̀ tún máa dàbí ìgbà tí torí ẹ̀gbọ́n ọmọ kankan ti kó òògùn ẹ̀ lọ yóò bá lẹ̀ torí di eléyìí báyìí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ọ̀rọ̀ yìí ẹ̀yin náà gbẹ́sìn ọlọ́run ọba yìí gbogbo ẹni tó bá ṣe lé ayé pẹ̀lẹ́ nǹkan rẹ̀ máa ń já sí rọrùn nígbà tí mo gbogbo nǹkan nílé kókókókókó òun náà ń dájọ́ ọ̀lẹ̀ fáwọn ọmọ rẹ̀ nù ẹ mẹ́nu tó máa ti ní ọ̀bọ̀ sọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀ ń dákun kó sí ọ̀rọ̀ wa ní rọrùn so ẹ̀yin náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí fáwọn ọmọ àtàwọn kèfèrí tí wọ́n ń ṣe ẹ̀ pàtì mùsùlùmí lẹ̀ àwọn àìkókò ọlọ́ra sinabu wa torí pé ọmọ fẹ́ firi awú ọ lónìí ẹ wẹ̀ bá ó ti wẹ̀ kó tó wà ó ní lọ́jọ́ freedom ó tún á máa dọ̀tí sí lórí gbogbo tọ́ḿbìlà kálukú á máa pé ẹ yọ da fún ọ kò ní ṣubú dànù àwọn bàbá àwọn ṣe é ṣàdúrà nù bàbá ìwòlò lógógóró. ilé ìjẹ́bù ti ti jẹ́ ẹ jẹ́ káwọn ọmọ máa pìtà fún yín ọmọ mi gan sọ pé àdúrà tí ẹ ṣe fún àwọn tó ti fúrì ṣáájú òun ọ̀tẹ́ni sọ́mọ́ lórí sọ̀rọ̀ pé tó sọ̀gá mi wọ́n firi wọ́n tún lọ́ọ́ tó pẹ̀lú mọ́ọ̀nì tó tẹ́ni àǹfààní fírídọ́ọ̀mù náà wọ́n ò fífẹ́ gidi lọ́ọ́rí bíi sẹ́yà ni wọ́n ò gbọ́dọ̀ tó kọ́ fún un kókó ọ̀rọ̀ rí àfikọ́ pàṣẹ. tábìlì àwọn ọmọ lórí mi ẹlẹ́rìí jábọ̀ ti ṣe jẹ́jà rí. naam nípa ẹnì kan tí ó jẹ́ ìyá ẹ̀ wá máa ń gbá dẹ̀mọ́tà sí dáadáa tó o ń béèrè ní sóhun ti fẹnu kọ báyìí ìbéèrè ti parí tó nínú ó ní sóhun ti fẹnu kọ báyìí lọ́nà o ó ìyá kan wà tí máa gba mọ́ṣáláṣí nìkan gbogbo ìgbà máa mójútó mọ́ṣáláṣí ni lọ́sí ìyàlẹ́ nu òun bá bá pàdé níbi tó ń ti lọ ọjáde nínú sọ́ọ̀sì ó sì gbé ó gbé kẹ́ẹ̀gì omi lọ́wọ́ ìyá kí ló gbé ní dé sọ́ọ̀sì nǹkan kan náà gbogbo ẹ̀ lọ́dọ̀ tó ń wọ́n bá yẹ pé nǹkan kan náà gbogbo ẹ̀ lọ́dọ̀ tó ń ajẹ́ pé ẹ mọ̀ wà mọ́sálásí mà wọ́n á lọ ti tójọ́ mẹ́ta mẹ́rin yẹ́ wà mọ́sálásí mà lóòótọ́ o bẹ́ẹ̀ ni òun ti fi hàn pé òun ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ṣọ́ọ̀tì ń tẹ̀ ń lọ́rùn omi tí wọ́n máa gbà lọ́dọ̀ àwọn akó apá ọtí ń lọ́rùn jomi zemzem tí àwọn mùsùlùmí máa mú aláti mọ́kà lọ àbẹ́rẹ́ rí kẹ́ńtọ́ wínú so nítorí di eléyìí ó ní mẹ́tíláṣí òpó mi ẹ sọ fún ṣìkà nìkan yẹra sí náà irú wọn pọ̀ bàjẹ́ ìtọ́lọ̀ ní kẹrin nù láwùjọ yorùbá yìí wọn pọ̀ bàjẹ́ àwọn mùnàfíkì àdínní pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí èèyàn mélòó gan ni wọn mẹ́tíláṣí gan tẹ́lẹ̀ náà tó fi sọ pé mo rí mẹ́tíláṣí ẹ̀kún wọ sọ́ọ̀sì èèyàn mélòó ni wọn mẹ́tíláṣí tẹ́lẹ̀ náà èèyàn mélòó ní ti sọ̀rọ̀ ní sẹ́gun wọ́n ti di pẹ̀lú orúkọ mùsùlùmí ẹgbẹ̀rún gbèjì èèyàn ní sèkàgó tẹ́tì bí pẹ̀lú orúkọ mùsùlùmí tí o ti lọ torí wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí tẹ́wọ́n pé wọ́n ò sì gba islam ìyàlẹ́nu náà á jẹ pé ọ̀daràn kú àwọn lè máàmù kan tún ti aláwọ̀ àgbàdìlà ọ̀yẹ́ kọ́ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan nílùú kan mẹ́rin ìwọ̀n amẹ́tíláṣí wọ́n sì sọ nípa lọ ńjọ sunday àwọn haúsá ti ń gbẹ́ kànga tá a bẹ́ ń sẹ́ àwọn ní sọ pé nǹkan ìyàlẹ́nu làwọn rí bí o gbogbo gbàtà sọ sọ láti bá ti tó ọkùnrin yẹn máa wá ti sọ láti pẹ̀lú àwọn gbàtà àwọn á tán lọ́jọ́ sunday táwọn ń padà lọ síbi táwọn máa ti sinmi làwọn bá tún rí tọ́jú àdé sọ́ọ̀sì kí ló dé oná ti gbà ọ́dá ó bọ́ náà fẹ́ràn áá. àwọn òbí irú ẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ní tí ewé bá ti pẹ́ lára ọṣẹ ìmọ̀ àdọ̀tẹ̀ ni kódà àwọn tẹ́ ẹ pè lásìwájú ẹ̀sìn gan lọ́pọ̀lọpọ̀ àwọn gan lọ sọ́ọ̀sì àbẹ́yìn òní nílẹ̀ yorùbá yìí àwọn ń lọ sọ́ọ̀sì tí wọ́n gbé lè má mú mi náà lọ sọ́ọ̀sì àbá mi náà lọ sọ́ọ̀sì yóò tún máa dọ́gbọ́n parọ́ fáwọn gọ́tà bíi àyà kan òun dàbí ọ̀mbrẹ́là àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ wọ́n yóò bá yẹ kó sífìlà àwọn náà bá tún sífìlà àwùjọ bíi lẹ́yìn ẹ̀ṣẹ̀ fáwọn ọ̀rọ̀ jù. àwọn mùsùlùmí gan sẹ́kù láwọn sọ̀sẹ̀lú yẹ̀yẹ́ sẹ́ńsẹ̀ àwọn náà lọ́rọ̀ tì náà àbẹ́rẹ́ rí yọ̀ọ́ lọ sí gbogbo ó tún sífìlà táwọn sọ́ọ̀tì sí wọn lórí ẹ ike rẹ ẹ bí nàìjíríà ṣe gba nígbà tó tún máa dá ọkà tó tún máa kọrin tó tó tún máa jó tó tún máa rẹ ẹ yóò sí láyé àà kí ni nǹkan tuntun bẹ nílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ṣe islam gidi ọlọ́wọ́n bá ní wọn máa yu'minu aktharuhum billahi illa wahum mushrikun ètò pọ̀jù nínú ọ̀gbọ́lọ́ngbọ́ àfi kọjá tó lásìkò tí wọ́n sọ fún àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ gágágágá ọ̀sẹ̀ bọ́tún ni wọn. wàláhì bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbá ṣe rí ni tó máa ń jánu sísọ pé islam islam kan kẹ́ni irọ́ burúkú múnásìkí àdínì múnásìkí àdínì tọrọ ní ti sọ̀rọ̀ tó ní o ti dé sọ́ọ̀sì tó ń sọ àfẹ́ dúpẹ́ ní mọ́ṣáláṣí ńjọ júmọ́ àwọn tó ṣe kí ni wọ́n ti dúpẹ́ sọ́ọ̀sì ńjọ sànńdé ẹ ẹ wá lè dúpẹ́ mọ́ṣáláṣí kẹ́ tún dúpẹ́ sọ́ọ̀sì kẹ́ mọ́ṣẹ́ tàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ àwọn òbí lẹ́yìn ní ṣùtọ́ àmì rẹ̀ dùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé agbọ́dọ̀ jẹ̀sìn wa mú gidigidi àdìsá nàbì sallallahu alaihi wasallam ti fi hàn pé àwọn èèyàn lè jí sáyé mùsùlùmí kọjá pé o tó sun wọn di káfíìn ọlọ́run dákun má fi sàrà òfa o torí ìtẹ́rù ṣe ń bà wá ní pápá tẹ́kílẹ̀ ayéradàradà lásán yìí náà gbogbo ọ̀tàn sí wàlá gbogbo èèyàn púpọ̀ lẹ̀ bá mọ̀ lọ́dàrà àmọ́ kálukú ronú pé kú ń bẹ kí lábàá pàdé lọ́dọ̀ ọlọ́run kí lá bá pàdé lọ́dọọlọ ẹni kálukú fi rọ̀wọ̀ kọ́lọ́ndàkùn kọ́ mọ́ bá wa lẹ́sìn jẹ àwọn èèyàn tí òun mẹ́sìn islam kókó ọlọ́dàkùn bá dá wọn padà síbi àti ka ẹ̀sìn islam fún àwọn ẹni tí a bí bí islam tí wọn ò ṣe mọ́ ọlọ́dàkùn bí wọ́n padà di mùsùlùmí àwa náà ọlọ́mọ pàwádà ṣàìdá ọlọ́mọ bá kó túbọ̀ ràn ẹ̀sìn islam lọ́wọ́ kọ́ má fi wá sẹ̀sìn kó ti wá ní mùsùlùmí gidi kasi jẹni tó ṣe pé fún ọ̀pá wa pẹ̀lú ìmánì subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.